وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أتوقف الله سبحانه وتعالى أشي الصلاة هو النبوى محمد صلى الله عليه وسلم المدعوث رحمة للعالمين النبي في الله سبحانه وتعالى في ولما جاءك أتيانو فوقه وقلعي في àtàlátúná مباوى bá wọn ará ilé ànábì àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí ó fi máa di ọjọ́ ìgbẹ́ndé alùpùyàrù. àlẹ́yìn náà a máa tẹ̀síwájú bi'iznillahi ta'ala nínú ẹ̀kọ́ wa lẹ́yìn tí máa ń wáyé nínú tírà Bulughul Maram ní ilé tí a bá àlàyé níbi kìtàbù sọlá níbi àlàyé tá a ti ń sọ̀rọ̀ fúnra wa nípa ìran kíkí agbọn níbi tá a wá dé lábẹ́ ìran kíkí náà ní sọlá tó jamaa ìmọ̀ kí ìran níjàmá kápò nulé káwa mọ́sálásí káwa kírun eléyìí náà ní àwọn nǹkan tí a ń gbéyẹ̀wò lọ́wọ́ báyìí àwọn a máa tẹ̀síwájú lọ náà nínú rèé èyí tí ń sọ̀rọ̀ lọ tí kìí ṣe tànàbì tí ń sọ̀rọ̀ àwọn ẹni eré tí wọ́n ti lọ ọlọ́ndàkùn má fi ṣàdánwò kó jáde lẹ́nu wa fún wa ọ̀rọ̀ ìfẹ́ ẹnu tí àfún oníwà tí ó máa dáràn látara títọ́ rẹ̀ ọlọ́ndàkùn má yóò tẹnu wa bákan náà gbọ́ àwa náà tá máa gbọ́ wa ọlọ́dà kọ́mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà kọ́lọ̀ ń pèsè àsọyé bá wa kó sì pèsè àgbọ́yé gbogbo kálukú náà tí ó máa ń gbọ́ wa àṣìṣọ́ ọlọ́sọ wa kó mẹ́ o àṣìgbọ́ ọlọ́sọ jọ̀mọ́ náà kó mẹ́ ọlá alukur'an kẹrin sọ́lù. alhamdulillah wa salatu wa salamu ala rasulillahi wa ba'd an abdullahi bin umar radiyallahu anhuma qala صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل قبل الظهر وركعتين بعدها وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء ففي فأما المغرب والعشاء والجمعة ففي, ففي بيته وفي لفظ للبخاري أن ابن عمر قال حدثت حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع الفجر وكان ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها عن عائشة رضي الله عنها قالت لم يكن رسول الله, رسول الله صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعة الفجر وفي لفظ لمسلم ركعة الفجر خير من الدنيا وما فيها àwọn àhàdìsì yìí ó lọ pẹ̀lú sọláàtù jama tí alàìláàmà sọlọ́mà kọ̀dẹ̀tì aláìhí rahmatullah rahmatan wasi'a tí wọ́n kó wá nínú tíra Umdatul Ahkam ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀rí pa ṣàlàyé nípa jíjáde láti máa wá kírun jàmá àti jíjọ́ ràyàn pé ká jáde àwọn ìyapa inú tó lọ láàrin àwọn àlùfáà àtàwọn kíndínkálukú rí ká jáde kí ẹ rí i pé níwọ̀nba lọ́nà ti fún wa lágbára mọ́ àti bó ti fún wa lóye mọ́ àti bó ti fún wa ní àlàyé ọ̀rọ̀ mọ́ òun náà láti ṣàlàyé rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. tọ́ lénìí àlàyé tá a wá gbé yẹ̀wò látara hadith tá a fẹ́ kí lénìí ó ní hadith as-sahabi al-jalil Abdullahi ibn Umar. ابن الخطاب رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين ìjọ́ranyà kájáde wá kírun jàmáà bóun ni tóbìnrin ó ti jẹ́ mbẹ́ ipò wo ni ìrun tóbìnrin wà mbẹ́ nítajú tètè ní ìwòkọ̀ wa àwọn àgbẹ̀ náà subhanahu wa ta'ala ọlọ́mọ́sà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà. أفاو عبد الله بن عمر ابن الخطاب رضي الله عنهما أدوى لرأيك و أرناك ولا تدع النبوة محمد صلى الله عليه وسلم ألا النبي في إذا استأذنت أحدكم امرأته إذا استأذنت أحدكم امرأته إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها شوكي دادا إذا إذا استأذنت أحدكم المرأة إلى المسجد فلا يمنعها أجنجا بابا أصوتو ميجي إذا إذا استأذنت أحدكم المرأة إلى المسجد فلا يمنعها فوالي دومي مرأة وقفي يوتي يجيكي وضوء إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها إذا استأذنت أحدكم امرأته أحدكم امرأته إلى المسجد فلا يمنعها إذا استأذنت أحدكم امرأته أحدكم أحدكم همزة هنا همزة وصل إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها أيوة أوان فاوى nígbà tá à ń bẹ̀rẹ̀ lè kéwú tora lè wó pé àti bá dáàtì máa ń tó fẹ́ pé ẹjọ́ pé inú ẹ̀kọ́ kéwú ni pé a máa ń pè kéwú dáadáa ni a sì máa ń kẹ́kọ̀ọ́ bá a ti máa ń pè kéwú dáadáa níbi ìmáàtì ti bẹ̀rẹ̀ òun náà ní kẹ́ gbìyànjú àti máa pè kéwú dáadáa àwọn àlùfáà fún wa ní ọ̀rọ̀ kan nígbà tá a lè lè kí ó ọ̀rọ̀ náà èèyàn náà sì gbọ́dọ̀ máa fún gbogbo ẹ̀tọ́ náà bá ní kó súnmọ́ wò náà a ní al-qira'atu as-sahihatu unwanu al-ilm al-qira'atu as-sahihatu al-qira'atu as-sahiha unwanu wọ́n ní tá a bá fẹ́ dáadáa àdírẹ́sì ìmọ̀ ni ní tí ó kọ́kọ́ júwe bẹ́ẹ̀ni òní tiẹ̀ ti kọ́kọ́ lẹ́ka àkọsọ̀rọ̀ ọmọ tó nù. a ah, ìwọ́n tó lè sọ́kọ̀ pété dáadáa yìí àkóso ti kọ́ sọ́yìnwùmọ̀ náà tó ọmọ fún káàkiri. níbi yẹn bá ti ń jọ ẹ̀kú ìbàdàn sí sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ náà tí àwọn àlùfáà náà máa lò. sójú èèyàn bá ti wá ń kọ́ kéwú lọ́wọ́ àmọ́ ń kọ́ dáadáa àkọ́ de bò láti máa ń kà á kódà akọ débi pé bóòlù àti máa ń gbọ́ ọ̀tọ̀ tó ní tó àwọn tó ń gbọ́ pé ẹ̀sán ká sí ọ̀tọ̀ tó ní fánù kan ní yòó ọ̀tọ̀ ní kí wọn náà wá fẹ́ máa kà á fánù náà kan ní. àìwá máa ń kí wí ké pé ìbọ́dá ti gbọ́ tí mo fẹ́ mú yé ìrọ̀ ọ̀sọ̀kọ̀ pé dáadáa. ẹlẹ́ẹ̀kejì àṣé òbí ṣe ìdòkútàrò nǹkan náà ní máa mú ní rántí ìsìn àwọn aláwọ̀ tí ò pé kí ó dáadáa àyè máa fi wọ́n kú yẹ̀yẹ́ ní ti máa ń lọ́lẹ̀ yorùbá wọn àmọ́ àtúgbẹ́ fọ́dọ̀ ọlọ́wọ́ dàgbé iye náà ọlọ́run ti bá wa wọ́n ti bá wa pa náà rẹ̀ ẹ̀wọ̀n páwọn ọ̀ràn kan tí wọ́n ń gbà kan báyìí gbogbo èèyàn ni wọ́n máa ń jẹ ní alẹ́ ẹ̀gọ́ ni bó bá kojú báyìí ká nínú tí o ti jẹ ní ẹni bá ta jẹ ní ohun pọ̀ gbà kan báyìí àmọ́ gbà tó yẹ pé wọ́n ti wá ń yọjú wọn náà ní wọn lọ́wọ́ pé ah, ẹ̀yin láwọn èèyàn jẹ ní wọ́n gán jẹ ní eléyìí ìwọ náà tú ìyọ ọ̀rí tú ẹni báwọn náà sí bẹ́ẹ̀ mọ́ èyí nu a máa ń fi ń túnra wa ṣe ni kì í ṣe káàfin máa ń já ráǹkì yẹn ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ yọ ọ̀rọ̀ ṣùgbọ́n a bá ti ń kéwù tako ẹ̀ máa wo kéwù dáadáa ìṣìyẹ kako yìí àwọn àlùfáà kan tó pọ̀ ń parẹ́ o àwọn àlùfáà wọ́n ti kéwù wọ́n sọ tó pọ̀ ń pa ká pé kéwù ká máa mọ̀ sí dáadáa aláṣẹ nínú kéwù kìí ṣe nǹkan dáadáa. kódà mi báwọn onílọ́ba túlé wọ́n tú ní ìdí tí wọ́n tú àwọn Muhammad sallallahu alaihi wa sallam àfikà sọ kí a pè kí n dáadáa. alukur'an àwọn kọ́kọ́ kọ́ kalẹ̀ wọn kọ alukur'an kalẹ̀ wọn wọ àwọn bàbá wa ẹ gẹ́gẹ́ wọ́ tẹ̀lé ẹ̀yọ́ ọmọ tó yé wọn wọ ni pé wọn mọ fún fájíà tẹ́tọ́rọ̀. dóńmà sùkún kò sí ti ń jẹ́ fata kò sí àpẹẹrẹ kásírọ̀ kò sí àpẹẹrẹ dóńmà kò sí àpẹẹrẹ sùkún níjọ náà lọ́hùn àwọn kan kọ́ lẹ̀ kódà níjọ náà lọ́hùn kò sí àpẹẹrẹ nìkan gbogbo kíbà àmọ́ lọ́mọ kan lábẹ́ kíta àmọ́ ní ọmọ méjì lókè yóò gbọ́ tó advance níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí lọ́mọ so alákùnrin ha bí kéwù ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ ìdàgbàsókè dé àwọn á fi ọmọ sí à ń fi àfáàsán ní al-Khalil ibn Ahmad al-Farahimi al-Khalil ibn Ahmad al-Farahimi ti pín al-Farahimi nígbàgbé àfóòrí lókà ní àfóòrí kìrọ́ àná ó mọ̀ nípa ẹ̀kọ́ alukur'an kí ó yé púpọ̀ alakalẹ́ ní ní ahmad kódà ní o dáadáa tọ́lọ̀ ní kó sàtọ̀dọ̀ rẹ̀ wá wọ́n nígbà tí wọ́n ń wádìí nínú lágbára pé ìgbéyàn kó tiẹ̀ kọ́kọ́ ṣe kí nígbà tá à ń pè ní dictionary wọ́n lò ní kọ́kọ́ ṣe alakalẹ́ ní ní ahmad alfarahidi ó sì sọ mọ́ jámọ́ òun ní alayi ayin harfu ayin tẹ́ ẹ̀ mọ́ ń pè ní ayin ta ní kì í ṣe ayin kí ni hara tí òun ló fi tó mú ìgbàmù sí ẹjọ́ náà lọ́wọ́ ní Al-Khalil ibn Ahmad ẹni tí wọ́n máa ní iṣẹ́ ńlá orin kéwú tàbí tẹ́lẹ̀ bá wọn tó àfa ńlá làfa yìí náà orin kéwú tó ń sọ gbogbo òfin tó de orin kéwú ẹni ó kọ́kọ́ gbé kalẹ̀ ní Al-Khalil ibn àwọn àwàlìyàtò rẹ̀ nínú mímọ́ ń pọ̀ àwọn kan bí bí oníkọ̀kọ́ sí oníkọ̀kọ́ sí oníkọ̀kọ́ sí inú ọ̀rọ̀ mímọ́ tó fi ṣe khidma al-Qur'an tó fi ṣe khidma èdè lárúbáwá ọlọ́run ìfowórú wọn bá wọn sábà wá sí wọn ní sùn lórí. ìjọ náà lọ́hùn tálùkùránì wa kọ́kọ́ wá kò wá máa ń lọ́mọ ìgbóyàwó gbìyànjú pé ẹ̀dá kan ẹja máa fọmọ sí kinní yìí o tẹwádọ́ ọ̀tọ̀ náà wá ń fọ ọmọ ọmọ kan lábẹ́ bá ọmọ méjì lókè ta ọmọ mẹ́ta lókè ṣe àbí ẹ̀kọ́ ọmọ kan lókè lóhùn ọ̀tọ̀ náà ṣiṣẹ́ yìí ọ̀tọ̀ náà jẹ́ wá ṣiṣẹ́ ẹja fún ọ fún kínní ìfàtíhà kásọ̀rọ̀ bọ́mbà sọ̀kún kí ló dé ìgbà tí láhánù pọ̀ nígbà àwọn èèyàn pọ̀ tí wọ́n ń kí àlùkòrá ní kékeré èyí òun ló bí ilmu náhùn làárọ̀ ní gbogbo wa ń pè náhùn náhùn láǹkéjì nìyí ní tó bí ẹnìkan ló kí Al-Qur'an ó wá ké ìkékùké ìkékùké tó ké yìí ló mú àwọn àlùfáà àrùnú pé a ẹja àtúnṣe lórí kìíní yìí o tálá lóun ló gbé ìmọ̀ náà hù kalẹ̀. abul aswad al-ju'ali ọtí wọn bá al-allama suleiman al-jamzuri abul aswad al-ju'ali wọn lóun ní ìwáyà pọ̀ lórí ọ̀rọ̀ náà pọ̀wọ́n náà ló wà pẹ̀lẹ́ nìkanjọ́ kan èyí ò bá kí Al-Qur'an tẹ́lígbà tó kí Al-Qur'an ní ó kàn gbé ibi tó yẹ kí la ilaha illallah ayà kan ló fi nu Suratu Tawba kí láyọ̀ ọ̀hún ta wíjọ́ náà wa anna Allah wa anna Allah bari'un minal mushrikina ayà ohun tó yẹ kó wá tẹ̀lé ni wa rasuluhu kí tó mọ̀ tẹ̀lé وأن الله بريء من المشركين ورسوله له ثم بلقبا tó ìgbà ẹni tí ó ké yìí bá ké ló ń bá ní wà anna Allaha bari'un minal pé ọkùnrin sí báwa dúmọ̀ tá fẹ́ gbọ́ a èdè lárúbá kọjá báwọn. tẹ́lẹ̀ inú dọ́mà tó gbé kó tó sọ ní kẹ́sírọ̀ ó sì gba gbogbo òtún mọ́ jẹ́ kò wá bà túmọ̀ yẹn nìkan jẹ́ o tẹ́rí tó bá ilé jẹ́ pé bẹ́ẹ̀ lánà ṣe láyé lè ní gbogbo alùkùrá nìkan ṣe lè fi domi àní lè fi alùkùrá nìkan ẹ̀jẹ̀ ìjọra ó yé ò ní bá ti olóhùn yányán nínà lè mú ṣíríkì náà nípa àwọn tó ń gbóhùn ọlọ́run orogún òun pàwọ́ sí òun bọ́ pábọ́sẹ̀ lọ́rọ̀ wọn tọ́ tọ́ba wa lọ rèé ké pé wárọ̀ súlì yìí ìyẹn ní pé òun sì bọ́ pábọ́sẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ òun náà ẹ̀dá kò sí nǹkan rinu mọ́ nígbà bá wọn bá náà lùkọ́ á ní pé ọlọ́run ló ń bọ́ pábọ́sẹ̀ lọ́dọ̀ mùsùlùmí náà ó tún wá ló ń bọ́ pábọ́sẹ̀ lọ́dọ̀ ànábì sáàmù gbọ́ lọ́dọ̀ ẹ̀dọ́ náà bá ti bọ́ pábọ́sẹ̀ lọ́dọ̀ rẹ̀ yẹ́nì pé ewu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù àmọ́ kánú وأن الله بريء من المشركين ورسوله قل وابو بابو سلودو àwọn olùbọ́lọ̀ worogo wa rasuluhu tẹ́dọ́ àròjìṣẹ́ ọlọ́run náà bó náà ti gbọ́ pamọ́ tẹ̀lé ọ̀rọ̀ wọn nù. èyí ò méjì ẹ̀dá tó méjì ẹ̀sì ẹ̀wù kìtì ló dá wàhálà nílẹ̀ ẹnu pa agbédómọ̀ sáyé fatiha agbé fatiha sáyé dòmọ̀ èdè lágbára níbẹ̀ haraf lásán àgbọ̀dọ̀ fi kan pè kan yóò change ìtumọ̀ yányán tọ́ba fi kan pè ní itumo ọ̀rọ̀ ni ó ti change níjọ́ òla tí ó lébi ìdájá àdínásọ̀rọ̀ wà lọ́nà fàṣì tàbọ̀rọ̀ ní ti wá pẹ̀lú yìí tẹ́lí ní àbá sọ̀gọ́rọ̀ àyíká àkàmọ́ ìdájá àdínásírù láì sọ́rí násírù tó ń pè òun ọ̀tọ̀ ní tó o ọba ní sọ̀rọ̀ násírù ọ̀ ń igu kí wọ́n ń ní Yorùbá ẹyẹ gbónúgbó ní alẹ́ ẹgbọ́ àwọn ẹyẹ báwọn igun kí ní igun yóò bá àtàlì àhà kọ́ a máa ní ìdájá ànásírù láì tí igun dé meanwhile ìdájá ànásírù lọ bọ́bá ilé pé bó ti yẹ kọ́ pé nígbà tí kun lọ́wọ́ ọlọ́run bá dé ara fi lásán ló yàtọ̀ ìdí nu gbàgbọ́ àwa tá a bá ń kéwú gbogbo àwọn ọlọ́mọ tí ó ní kọ́nà ló mọ̀ jẹ́ wà sí bá a bá ti fẹ́ ṣe kéwú ẹja fi kí ni ẹja mọ̀ pé kéwú dáadáa o wọ́n kàn máa pé kí ó pé ẹ̀sà ti máa ń bí ìmọ̀fẹ́ wí pé kéwú bó ti yẹ kí bó ti yẹ ká pè torí bọ́ọ̀ bá pè dáadáa ìtumọ̀ lè yàtọ̀ bọ́ọ̀ bá pè dáadáa o lè bá ọ̀rọ̀ lọ́wọ́ ọba jẹ́ ọlọ́dà kọ́mọ́ ṣàṣàánú wa ó yá wá tó tí ó rìn ní ti fọ́ kí dáadáa. عن عبد الله بن عمر رضي الله عن النبي صلى الله عليه وسلم قال إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها أيوة قال فقال بلال بن عبد الله والله لنمنعن لنمنعن قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سمعته سبه مثله قط وقال أخبرك عن رسول الله صلى الله عليه وسلم وتقول والله لنمنعهن عبد الله بن عمر قال نبوة محمد صلى إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها قال النبي بيجاوه لكوكا نوين bóbìnrin ẹnì kọ̀ọ̀kan nù yín àwọn àfáàtù wọ́n ní kí n ṣe ìyàwó nìkan ó lè jẹ́ ìyàwó ó lè jẹ́ ọmọ yín lóbìnrin ó lè jábúrú yín lóbìnrin ó lè jẹ́ ọmọ ọmọ yín lóbìnrin jẹ́ sábùfẹ́ níkapá kẹ́ pàtẹ́ fún un ó ní kí obìnrin bá wá béèrè ìyọ̀ǹda pé ah, bàbá alágbádá mo fẹ́ máa lọ mọ́ṣáláṣí tí àwọn yìí bá béèrè yọ̀ǹda pé mo fẹ́ lọ mọ́sálásí lọ létí òun ànábì ni ẹni obìnrin rẹ̀ bá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ fàlà yẹ̀nà àhà kó gbọ́dọ̀ kọ fún o kó gbọ́dọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé kò sáyà sí lọ mọ́sálásí kò gbọ́dọ̀ sọ fún rẹ̀ pé kíni kò sáyè ó gbọ́dọ̀ gbajáwó rẹ̀ láàyè kó lọ mọ́sálásí o tó ọ̀rọ̀ tábìláì ní Umar kéwì tí ń já sí pé àwọn obìnrin agbọ́dọ̀ máa sábà láwọn fẹ́ máa lọ mọ́ṣáláṣí àlàyé dé o àti bọ̀ wá ké o tọ́ ń gbá àbdùláì ní Umar kí ń kéèké wì í tán. fàkọ́lá Bilal ibn Abdullah. tọ́ ọmọ rẹ̀ máa ń bẹ́ jòkó ọmọ yìí ló wá sọ̀rọ̀ ó sì kí làkújọ wọn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá sọ̀hún ọ̀rọ̀ nìlú wá dá wúwú rẹ̀ Bílálù wá wí gbólóhùn kan tẹ̀ lọ́rọ̀ tí bàbá rẹ̀ sọ yìí pé wàlọ́ọ̀ni lánàmúnà àbúnà. sẹ́wọ̀n pé Abdullahi bin Umar lami àdéhùn ló sọ̀rọ̀ gẹ́gẹ́ ọmọ tiẹ̀ tó bínú ọmọ rẹ̀ ló ní wàlọ́ọ̀ni mo fọlọ́wọ́ bàbúrà lánàmúnà àbúnà kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn obìnrin tiwa àwa ò mọ̀ pọ̀ mọ́ wọn kan wọn mọ́sálásí kí là náà bíbí rí ẹ̀hán ó ní ẹmọ́ pọ̀ mú wọn òun wá ń sọ pé wallahi á bàbá àmì gbogbo ọlọ́run ìgbà ìdí. Fa aqbala alayhi Abdullah a labdula ibn Umar bá kọjú sí kí lọ wí yìí a ló bá bẹ̀rẹ̀ sí ní bú orí yóò ni orí rẹ̀ dàbí nǹkan tí ọ bàbá bá bẹ̀rẹ̀ sí ní bú ọmọ rẹ̀ wọ́n ní búbú tó bú jọ náà sábà ń ṣe yìí à ẹ̀dá kò sí èébú dáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọdún wa ní kódà irú èébú tó gún jọ náà èébú tí ò dáa ni ẹ̀rọ èwo ló dáa ní èébú àmọ́ ní dábì kí ní ń sọ fún wa ni pé èébú tí bàbá yìí bú ọmọ yìí kìí ṣe èébú tó mọ níwọ̀n ansaban sẹ́yìn à èébú tí ò dáa ni à ìgbà ó lè dàrú ó lè pè ní ọgọ́ tí ó ní ọmọ kan ní ọ́sígírí bí àwọn bàbá tiwa náà ti mọ̀ ń sábà bú wa gbà tí wọ́n bá ń bá wa rú tẹ̀rí báwí yìí kódà ẹni tó gbẹ́gbà wọ́ ọ̀rọ̀ yìí wọ́n ń sọ pé tẹ́rẹ́ tó wí gbọ́lọ̀wọ̀ yìí à ń pò ní sálìm ní mo kókọ rẹ̀ sálìm yìí àti bìláàmù tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n lọ́dọ̀ Abdullahi ibn Umar òun ló wá ń sọ pé máa sẹ̀mí ìtùhú sábà hú mẹ́fìlà hú kọ́tù á ah, ọlájọ mo ti délé ayé èyí gbọ́ kí bàbá mi ó gúbì lánàá báwọn rí pé á ah, bàbá mi gúbì lánàá gan o ah, tọ bàbá wa fẹ́ mú ìdí tó ń ṣe bú ọmọ yìí wá bàbá wa ń sọ pé àá ń lò bú tó bú tó bú ó wá ní òkùbíùkà àwọn Rasulillahi sallallahu alaihi wasallam èmi kékeré ń fún ọ bá nàbí wí báyìí anábì sọ báyìí anábì ní àṣẹ báyìí bá anábì ní bí yọ àwọn ìyàwó yín bá gbà yọ̀ǹda àwọn fẹ́ lọ mọ́sálásí ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn wàtàkùlù ìwọ́ sì ń lanu rẹ máa sọ pé ìpè wọ́láhì lánàmúnà ọ̀hún à mo fọlọ́ ń búra àwọn ò mọ̀ kọ̀ fún wọn àníjọ́ ń lọ mọ́sálásí wàfi lábùdé lè mùsùlùmí. wàfi lábùdé lè mùsùlùmí. níbi ẹgbà wa kan ló jẹ́ ti mùsùlùmí. ìmá àwáyé màtá àdìgbàmù. ó ní ẹ má máa kọ̀ fáwọn ẹrú ọlọ́run lóbìnrin láti máa lọ mọ́sálásí. hadith yìí ẹja farabalẹ̀ ẹ̀kọ́ pọ̀ púpọ̀ mẹ́rin. àmẹ́kọ̀ọ́ tó kọ́kọ́ kàn wá ní ìdájọ́ kóbìnrin ń lọ mọ́sálásí ẹ̀rí pé tá a ti mọ̀ nínú àwọn àhàbí ìtẹ́lẹ̀ kódà ní wáyà mi náà padà yẹn ìṣẹ̀lẹ̀ yìí ìpè àmọ́ kóbìnrin ni ó kí inú ilé ó ṣe kí ni wà bú yóò tó òhún nà kọ́ ìròyìn làhún pé káwọn obìnrin ó mọ wá sí ìròyìn ilé wọn ló lóore fún wọn jùlọ ẹ̀rí pé àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ ni pé látọ̀dà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ni pé irun tóbìnrin bá ń kí nínú kọ̀ọ̀rọ̀kọ̀ọ̀rọ̀ yàrá rẹ̀ ó núure jù wípé bá ń kí ní inú gbangba yàrá rẹ̀ lọ. èyí tóbìnrin bá kí ní gbangba yàrá rẹ̀ ó lóore jù èyí tóbìnrin bá kí ní pálọ̀ rẹ̀ lọ èyí tóbìnrin bá kí nínú pálọ̀ rẹ̀ nínú títí rúùmù rẹ̀ olóore jù yìí tí máa ń kí nínú kọ́ńpáùndì rẹ̀ lọ èyí tó bèrè bá kí nu kọ́ńpáùndì rẹ̀ olóore jù yìí tó wá kí nínú mọ́ṣáláṣí lọ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ń tà á máa ń fi pamọ́ nínú obìnrin gbogbo àtọ́lọ̀ bá dá láǹfààní àti máa bẹ ní júmọ́ àlejẹta ẹni tí kúgbà wákàtí náà ni ìlànà múra obìnrin àti kí n ṣe rí àwú tó fi ní kóbìnrin ó máa múra bẹ́ẹ̀. so kí ó má jẹ́ pé ìjáde obìnrin ìyá ń jáde jáde jáde ni ó wà pọ̀ àrùn obìnrin ó máa pẹ̀lú kọ̀ọ̀rọ̀ yàrá rẹ̀ kó kí irun níbi ọlọ́run lọ́fẹ́ sí irun tó bá kílẹ̀ lórí ju kò sí ọgbọ́n bóbìnrin bá ṣe ń expose tó náà ní ṣe máa ń jẹ́ fìtínà fáwọn èèyàn tó lọ́rẹ̀ lù mí kódà tó bá ní alágbára nígbẹ́ bá fẹ́ mú tẹ́ẹ̀lì mú kí lọ́bí gbára mọ́ mú wọn obìnrin ni lórí ẹsẹ̀ ìdìná tọ́lọ̀ ní amọ́sẹ̀hùn ọlọ́run mọ̀ pé nínú ọ̀nà tí a fi lè dẹ́kun ẹ̀ o ní kóbìnrin ò mọ̀ọ́mọ́ jẹ́ níta kàn mọ́ rí ẹni ha ọ̀ níta mọ́ ń tọ́jú pamọ́ lóbìnrin òsínjú wa abẹ́rẹ́ ó kọjá kó ṣẹ̀lẹ̀ àtọ́gbọ́n náà bí kálukú wa náà ṣe gbọdọ̀ máa tẹ̀ lófin ọlọ́run ọlọ́run ṣe àmọ́ ṣe rán fún wa bá a ti máa ń gbóbe ìrònú ṣe yá ìtòlókó àyẹ̀wò àdìgbò táwọn yìí tó bá ní àgbà àpọ́nlé dá àláyà obìnrin nù tẹ́lí ká fòbìn sínú ká tọ́jú ẹ̀ síbẹ̀ làpọ́nlé wọn wà la ilaha illallah ọlọ́run adúpẹ́ fún ọ ìwọ́tọ̀ ọba ní àǹtí àbá àbá búrò lóbìnrin àbíyá tí n bá ń lọ rí tajà níbi mọ́ta lọ́wọ́ mọ́ tí wàhálà táwọn obìnrin ṣe èmi ò wá sára wọn sí wọ́ọ̀rùn tó àfa òun pa ìtà tíṣù níta gbogbo bá tí mi ń tà nù wọn wà láyé láyé ní kó five thousand ní lọ́wọ́ ẹ ti ra ojú owó ọjà rẹ̀ ẹ ti ra èrè rẹ̀ ẹ ti wá sí ara inú wọn náà wá pọ̀ bẹ́ẹ̀ gbòòrò ẹ wà mọ́ra obìnrin wọn di nǹkan yẹ̀yẹ́ lẹ́yìn obìnrin ló kù tá a wá fi ń polówó a wá sọ obìnrin di nǹkan yẹn yẹ nǹkan yẹpẹrẹ àwọn obìnrin ló dì mọ́ kó sọ wọn di nǹkan yẹpẹrẹ torí pé àwọn tó ń tàn wọ́n àwọn ọ̀tá ìsìláàmù tó ń fi kiri ń tàn wọ́n àwọn ń tàn wọ́n ń tàn wọ́n pé àwọn làwọn fẹ́ ṣe tàhírì tàhírì ìlú nípa àwọn ẹni yọ wọ́n kú òlùkọ ẹrú ìsìláàmù sọ yín lẹ́rú ọ̀láyà kan lè fi mú yín ẹ lákùn jáde gbé sílá àtàì nínú obìnrin tá a gbé inú ilé tá a rọra tó ń pé inú ilé ní gbogbo iṣẹ́ rẹ̀ inú ilé ní òmọ̀ ṣe à ń raṣọ tí ó mọ̀ wọ̀ aṣọ ìgbàlódé ń wọ̀ ń ra bàtà ń jẹun ẹ̀ mọ̀ dájú oúnjẹ ẹ̀ oúnjẹ wálé ni ẹ̀ ṣe gbogbo ẹ̀ ẹnu tó kàn án ojú kó jí láàárọ̀ owó ẹ̀ fáwọn ọmọ kó túnú léṣe kó dánú oúnjẹ kó sì múra sí wọkọ rẹ̀ náà lọ́rùn kí wọn náà wo bí ẹ̀ méjì kan pé akọ tó ní bọ́ọ̀lù ọ̀bí iṣẹ́ jọ nígbà tó bá tún wo débi kan kan ní wo yá wọ ló bẹni lóhùn lọ́nà ká tó lọ ní lóbi ìṣẹ́jú mẹ́wàá ká tó mọ lọ́bi iṣẹ́ ọ̀sì ìwògbà tí wọ́n jáde ògbónulé ìtùnúlé ti oúnjẹ gbogbo ẹ̀ ó jẹ́ gẹ́gẹ́ bí tí n kó wà táìbì ó ṣe gbogbo ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ó tún gbónulé ṣe dákun kọ́ tó tún wá dé báyìí àsìkò àwọn ọmọdé láti kú ó ti ti oúnjẹ wọn kalẹ̀ ó ti ṣe gbá kalẹ̀ àwọn ọmọ ń dé wọn ń dé sí i lọ́wọ́ ó bẹ̀rẹ̀ ó fún wọn lóúnjẹ ó fún wọn lóúnjẹ tán ó jókòó sí wọn wọ́n ṣe assignment wọ́n parí assignment ó instruct àwọn ọmọ ó yà gbóyè lọ sùn àwọn ọmọ lọ sùn after the one hour ó jí wọn padà ó tún yá ẹlẹgbàsọ lékè wọ wọ́n tún ó tún sí àwọn ọmọ ó sì wọ́n dé lékè wọ́n yá ó tún padà sílé ìwọ ọkọ náà ìwọ náà fẹ́ débi aago mẹ́fà ó bẹ̀rẹ̀ sí ní múnulé ó tún túnulé ṣe kí wọn náà tó dé ó tún mú oúnjẹ tẹ náà kalẹ̀ ó ti bẹ wá gbogbo tó fi wẹ̀ gbogbo tó fi ṣe ọ̀hún wọlé báyìí òun ló pàdé ẹnu ojú ọ̀nà bóyá kóòtù ni wọ́n máa ń wọ̀ ni òun ló bọ́ tún kóòtù rẹ̀ àbó láwà ní ni ọ́ òun ní bọ́ tún láwà ní àbó oníyàn ní kí n bá àbó jàlá bíà ní ọ́ òun ló bọ́ tún jàlá bíà ní bọ́ tún bọ́ tìǹì ní bọ́ sọ lọ́rùn rẹ̀ ní bọ́wọ́ ra ní dùrùgbọ̀n ní bọ́wọ́ ra ẹlẹ́kẹ́ ní bọ́wọ́ ra olórí ọmọ ọ̀nà lé wẹ̀ ó sáré wẹ̀ ọwẹ̀ kan ó kó tó wẹ̀ tẹ lọ́rùn ó ti lọ bá àwọn ọmọ ilé kéw àwọn ọmọ náà ti dé ó ti gbóúnjẹ kalẹ̀ ẹ ti jẹun ẹ sùn ẹyin mọ́gírìbì ẹ jòkó ẹbẹ̀ sí ní ti fàájì àkùsáì tó o tún lọ lọ lọ sí ìṣáì ẹtú dé padà òun jòkó àwọn ọmọ jòkó gbogbo ìjọ ń ṣe gbogbo ẹ ẹ dákun ìgbésí ayé ìwò ló dùn tó yìí àbáyé dákun ẹ máa ń wí yìí ìgbésí ayé tó báyà ní òdò tó dáa ní ibùsùn ẹ̀ka lórí ayé rèé àwọn ọmọ òní ọmọ àdúgbò ọmọ èèyàn tí ń bọ́ mójútó ọmọ ti wà iṣẹ́ tá gbé bóbi nù ó yá dá wájọ kọ̀ǹpìẹ̀ aago mẹ́rin òfin ló jáde tẹ̀ àwọn obìnrin kan bí aago mẹ́rin òfin ló máa dùn mọ́tò wọ̀nyá yìí tí mo lọ ìdúmọ́ta yá. yàgò ìgbò ẹgbẹ́ ìmí yàgò ìgbò ní lọ ìmí mo lọ bí mo lọ lọ́rọ̀ èkó èbúdérò àbá ẹwà lágbóná tí ó tẹ bá rí títí ń gán títí ń lé gáńfó báyìí tí mo lò dúró dúró dúró àbọ̀ ọkọ mi dúró tẹ́lí gbà tó ti lẹ́ni tí mo tò tí yí tó ń gbẹ́sẹ̀ mọ́tò bá ìdúrẹ́bù tún mọ̀ òun kàn sí mọ́tò mọ́ lẹ́sẹ̀ ni ló bá ṣubú ya kata gbà ìyá kiri yóò tún dìde gbà ẹ ẹ wàá lọ ọmọ náà wàá lọ ọmọ ti wo àbí wàhálà fẹ́ kóra yìí ọ̀tọ̀ ni wàhálà tó wá sí mọ́tò bẹ́ẹ̀ ní làágùn yọ̀bọ̀ bẹ́ẹ̀ ní làágùn yọ̀bọ̀ ó ti bẹ̀rẹ̀ sí ní lọ rí wádìí tó ti rajà gidigidi bí ẹnu kó rajà rajà rajà rajà rajà bẹ́ẹ̀ ni ó mọ làágùn ni ó mọ ṣe yí ọ̀bọ̀ yóò gbọ́ gbogbo bọ́dí odò gbogbo aró máa ń rún gbogbo ẹni ọgbọ́n yẹn mọ́ lọ́gbọ́n ah, ah, ọlọ́run tó àwọn ọmọ rẹ̀ tó bí lébò ni wọ́n ti lọ lé ìwé òkan mọ́ bàbá kínní ẹ̀yà mú bá wọn mọ́ ẹ̀dàkùn iṣẹ́ obìnrin ni iṣẹ́ òun kì í ṣe iṣẹ́ ìwọ ọkọ bàbá olúwa tó ń ṣe kàbàkàbàkàbà ọmọ tí òfin jọmọ nílẹ̀ sọ́nà ó yá ràṣídá fọmọ ìjọ àbúrò o kó ṣe kíníkan ràṣídá náà wá ń fa àwọn ọmọ ní lọ́wọ́ báwọn ọmọ ti wá lọ́nu tó lọ lé ìwé ìgbà tó ti dọ̀sán àwọn ọmọ sàn dé náà níwọ̀n níyà wọn ní bàbá wọn àwọn ọmọ bá kọ́kọ́ ṣe lé pánú lé náà wọn tó gbà fẹ́ gbọ́n wọn tẹ́gbọ́n wọn bá pàṣẹ jù wá kí ni pé kí ló kí ni àwọn ni wọ́n mi nì àwọn ọmọ wọn kò ní lọ lè gé ńgbà tí ò sí ya bí ó kọ̀ǹtró rẹ̀ tó bá túbọ̀ tún ní sọ fún débọ̀ pé ìyá ti ní ẹ̀rọ máa ń sáwọn ọmọ mi ó sí ìbá gbọ́n jọ́ kìíní nílò ìjọ kìíní sábà ẹ̀ẹ́n èmi lèmi wá useless lèmi jobless àbí èmi lè gé ìmọ̀ ọmọ mójútó ọmọ tiẹ̀ ìyóò náà tó bá yóò tó máa pa àwọn ọmọ rẹ̀ kiri ó lè wá kó gàdí bíbí kan àtẹ̀pà ẹ̀yìn tẹ́ bá dé láti skul gàdí àtẹ̀pà tẹ́ máa bó wà nínú kíní gan ó lè ti tẹ̀ bálẹ̀ látàárọ̀ ẹ bá dé láti skul ẹ̀bá yín wà nínú kọ́bọ́ọ̀dù ẹ̀bá ti tutù káwọn ọmọ tó dé ìmí àwọn ọmọ kan tó lè gbàgbé ẹ̀bà sílẹ̀ ká tó fi jọ́ kejì àbí lọ́kẹta ẹ̀bà ó ti ní ọmọ kiri fún kọba ìdí ẹ̀bà mọ́lé lórí ayé ìgbà kọba ìta fún jẹun ewu kiri kan fún báyìí ọlọ́wà tó fẹ́ o ọlọ́wà tó fẹ́ o àbá ẹ̀bà tó bá yọ kiri lórí ìyí táàbí lọ rí sọ nù àájẹ gbogbo àárẹ gbogbo àdánù báyìí ẹ̀bà wọn á tún jẹ ìlànà ó wà nínú ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ ó ti wá sí wàhálà yẹn bẹ́ẹ̀ àbí ìṣe náà ti jẹ́ ní ọsibítù àbí ó ti di wàhálà gbàgbàgbàgbà ẹ̀yà fún ìgbà tó wá dé lálẹ́ gbogbo jọ́ìntì tí wọ́n ń ro ayé ẹ̀fọ́ gbogbo jọ́ìntì gbogbo ara ti ń ro ti là gbogbo ara ti ń rò wọ́n tẹ́ sọ fún mi pé ìyá ti ní tiẹ̀ ìwẹ̀ ìwẹ̀ <laughs> ìwẹ̀

Hmm? àmọ́ àti ipá àwọn ọkùnrin yìí ò wà responsible mọ́ wọ́n ti mọ̀ pé implication ká ní covid ó gbélé ọkọ̀ máa àdìmọ́ tax responsibility àwọn tí wọ́n á ní kéèkù gbogbo bùkátà ní òní òmọ̀ gbọ́ karamba ní wọ́n ara rẹ̀ kò sì wà responsible torí covid nígbà àdìmọ́ sánú rẹ̀ ó àwọn àbáàdán ní gómìnà wà ní ohun àti ní gómìnà mọ́ ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ tí ó wà ní ṣòlú tí ó làálàá obìnrin ń ṣe ń tá a mọ́ fìtínà kì í ṣe ń tá a mọ́ kó wàhálà bá obìnrin wá gbàdùn láyé nínú Islam ni Allah obìnrin inú islam kí ládọ́wà ṣe wọ́n wá gbádùn mi sọ̀tẹ́ á ní islam ló sọ wọ́n dẹrú yọ́ islam sọ obìnrin di ọba ni ẹ̀dàkùnrin tó kẹwàá lólé ìwọ lọ sí wàhálà ìwọ lọ ìwọ lọ sí ìwọ lọ lọjà ìwọ lọ lóku ìwọ lọ lòdò ìwọ lọ sanwó lé tọba ikọ láǹfààní ìwọ lọ kọlé fún ọ̀n sí gbogbo ẹ̀ ọmọ bọ́ ni ó gbọ́dọ̀ máa jẹun ó gbọ́ ọgbọ́ òfin ọlọ́ni ó gbọ́dọ̀ máa jẹ ó gbọ́dọ̀ máa mu ó gbọ́dọ̀ máa wọṣọ ó gbọ́dọ̀ máa ra bàtà tàbí ó provide gbogbo ẹ̀ ìwọ kọ́ responsibility rẹ nìyẹn àwọn obìnrin bá bẹ́ bọ́ta àwọn obìnrin bẹ́ bọ́ta tán àwọn ìwá tí mo wà sí tọ́lọ̀ ní amọ́ ṣe kóbìnrin wà lẹ́yìn wọn wá sọ àwa di fáwa ni fàdásìtì àwa ni fundamentality àwa ni ọbẹ̀sọ obìnrin bí ó má ẹni tí wọ́n ti máa lọ dàrúdàpọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ọkùnrin Islam ò ní kọ́ wọ́n lè ṣiṣẹ́ iṣẹ́ tí ó mọ̀ ní kí tí ó mọ̀ láàlà iṣẹ́ tí ó ní àfẹ́sì primary assignment primary assignment obìnrin ni kó mójútó nílé kó mójútó ọkọ kó mójútó ọmọ kó mójútó gbogbo ẹ̀ primary assignment yẹn ọlọ́mọṣà fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọṣà bò yé wa tí ló mú wa yà lọ́bí ọ̀rọ̀ yìí pé ìpìlẹ̀ ni kóbìnrin ó máa kírun nínú kíni nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ tóra fẹ́ kóbìnrin ní àpọ́nlé àpọ́nlé làdúrà mọ́bìnrin àwọn ọ̀tá ìsìláàmù tá a fẹ́ dá lóòrùn mú wa lọ gbogbo ní kí ògùnrí àgbọ̀ yìí torí lórí ilé ń ti ń jẹ olóyè lómi ìtún jẹ́ mùsùlùmí ṣé gbogbo àwọn ìyàwó wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin ìyá wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀lé lẹ́nu pẹ́ ìṣiṣẹ́ ẹ̀dàpọ̀ ẹ mọ kéèkì ló ṣiṣẹ́ tẹ́ ìbàmọ̀ sí i ìwọ kọ́ni kó lè ló ṣiṣẹ́ àgbèrè gbogbo sẹ́tẹ́ ìbá ṣe ẹ mọ̀ jẹ́ iṣẹ́ tí ó mọ irun yín kọ́ ní òfin ọlọ́run gbogbo wọn tó wáyé kọ́lọ̀ bá ní kó láǹfààní kíṣẹ́ ló mọ bẹnu lé kódà tó ọ̀bá ní rí owó púpọ̀ wọn lọ́ àmìlà àmì ó ní àlùbáríkà fún kódà ó tún kú àlàáfíà bá ara tiẹ̀ náà tó obìnrin nílò ní gbogbo agbára tó lọ gbóbìnrin tí wàhálà bá ti pọ̀ jù náà wàá kàn ní kí wọ́n lọ fi sọ́ọ̀dì wàá kàn darúgbó wálẹ̀ kan náà ni ti lọ lúmọ̀tà ti lọ lútẹ́rò ti lọ gbogbo ẹ̀ ti lọ látàárọ̀ ti rojọ́ ó ti tẹ gbogbo ẹ̀ àmọ́ àwọn ṣẹ́ fi pé nínú ilé rẹ náà ọ̀rọ̀ ìmọ̀ sí yàtọ̀ sí à ń kọ́ à ń kọ́ à ń kọ́ télọ̀ nínú tẹ́lẹ̀ lómi gba àwọn títà àti ọlọ́sàánú àwọn ọmọ gbọ́dọ̀ wá di télọ̀ kalẹ̀ télọ̀ nìkan lẹ́ẹ̀ máa nìyẹn lè di iṣẹ́ ìṣẹ́ lówó ni ẹ̀sìn ìgbórí kìíní ti nà àwọn kẹgbà creative kẹwọn sáré rí nígbà ṣe yes àwọn títà gbélé wọ́n lè wá ní ilé rẹ̀ kọ́ sí máa jẹ́ architect sọ́ra àwọn ọmọ jẹ́ architect nínú ilé rẹ̀ náà lọ́sùn mọ́ wa ìdí design ilé tó ìgbà tẹ́lẹ̀ náà client bá ní àwọn question kan kiri kan kiri kan tàlàyé gbogbo ẹ̀ àfa àwọn ti mọ̀ gbó èmi fi ẹni tó rí ni o architect obìnrin ọlọ́mọdé àti àdúrà kó sí dáadáa fún wa soko tí tó bèèrè lóò lè fi dáadáa sí ilé ayé àmọ́ ó gbọ́dọ̀ ní kíni kò ní àlà káwa padà síbi tí ó ta wá kíni kóbìnrin ó wá mọ́ kírun ní ilé ó ní kíni ó ní ìpìlẹ̀ àmọ́ ṣé wọ̀ nìkan wá wá mọ́sálásí interview ta kílé nìkan address wọn ni ẹtí ìrònú lé ló dáadì àmọ́ wíwá mọ́sálásí kọ́ ànábìnrin jọ tó bèèrè bá wíṣì láti wá mọ́sálásí mọ́tò orí pé olùyàwó rẹ̀ lọ láti lórí rẹ̀ ànábìnrin ilẹ̀ sáàzànà àdákùnmọ̀ mọ̀rọ̀ àtùrù ilẹ̀ lè ní kàlàyé náà kò gbọ́dọ̀ kọ̀ọ̀kan gbogbo ẹni tíyàwó rẹ̀ bá fẹ́ wá mọ́sálásí kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ kọ́ èyí kọ́kọ́ jẹ́ kó àkọ́kọ́ tá àkọ́kọ́ kọ́ nu hadith ìpè àṣé ìgbàláàyè kóbìnrin ó wá mọ́sálásí ó ṣe kíni jama ìgbàláàyè rẹ̀ wá èyí ń jẹ́ point number one point number two táàbù lábẹ́ àdéhìí ká tó tún mọ́ kéwú lọ jìnnà ó ní pé wíwá wá mọ́sálásí obìnrin ó ní. Eh, májẹ̀mú tó dé o ó ní kí lákúnjọ mọ́ ó ní májẹ̀mú tó dé májẹ̀mú alákọ̀ọ́kọ́ alátàmẹ́sàkìyìbà alátàmẹ́sàkìyìbà obìnrin tí ó bá wá mọ́sálásí kò gbọ́dọ̀ lo pẹ̀fíọ̀mù wa o pẹ̀fíọ̀mù tí ó máa gbóhùn ìdáná kò gbọ́dọ̀ ló wà o àti ah, bí mọ́sálásí lọ́lọ́ ń bọ̀ ayé ẹ̀kọ́ ni kí lọ́ fẹ́ láti mọ́sálásí ọ̀rọ̀ akínú kí ah, lọ tún wá ń tọ́jú tọ̀ǹtọ̀ ètè lọ tún kó lọ́fíńdà dára sí yíò lẹ́nu mọ̀ pé nígbà bá wá ní kóbìnrin ó mọ̀ lu pẹ̀fíùmù wá mọ́sálásí tó fẹ́ wá sí lọ́dọ̀ tọ̀ àwọn tán wá ń tọ́ mú tọ́sí lọ àtàlásù kọ́ tẹ́lí pé ọlọ́mọdé adáràn ni torí tẹ́lí àwọn mọ̀ pé obìnrin jọ́ tóbìnrin bá ilé ti fi ọ̀ṣọ́ kún ara wá mọ́sálásí àwọn jàmá tó mẹ́jọ wá sí irun àbákùnrin tó bá wá pàdé rẹ̀ nínú èmi ò gbàgbé irun tó wá sí ìdórí yóò máa rántí a sísà tó wá sí wọn ó sì lè jẹ́rí ọkọ rẹ̀ lọ́dún jáde ó sì lè mọ́ jẹ́rí ọkọ náà lọ́wọ́ ìdọ́ àmọ́ lọ kóbìtì náà báwọn tó ń bẹ ní mọ́sálásí múra ìmúra olùbẹ̀rù ọlọ́run mọ́lùmú lọ́fíńgà lọ sí mọ́sálásí adágbà ó ní ìlà ṣẹ́yìnà tí ẹ ṣẹ̀dá fún mẹ́lì masjida fàlà tàbẹ́sà tó ìbà adéfèlè ń bẹnu sahih muslim ó ní bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ní yín bá ń lọ sí mọ́sálásí ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ máa ló pẹ̀fíìmù lọ mọ́sálásí àtijọ́ jímọ̀ àti ìṣe ìṣe ìjọ jímọ̀ yíò nọmba one nínú riwaya ní ìfín bẹnu àbúdáwò anábọ̀ muhammad ó ní wà lè khurujna wa hunna tẹ̀fìlà wọ ọ pẹ̀fíùn tó bá tún wá just ordinary ìmúra kìí wà fíjà àtọ́tọ́ ti yakọ́ o àmọ́ kìí ṣàtọ́ tó ìbọn lọ amọ́sálásí ni kódà yìí tó lọ ló dáa ìbọn lọ́wọ́ kírun ni ẹ rọra wọ́ bẹ́ẹ̀ just normal ìmúra má jẹ́ kí ìmúra ó pọ̀ bíbí kódà ẹlòmíì lè má lò lọ́fíì ó lè má lò pẹ̀fíìmù ló sọ àmọ́ múra rẹ̀ gan lásán tó bá ilé dé bàbá tó tó yẹ pé gbogbo ara rẹ̀ ó ti wà tidy up tó ti bẹ̀rẹ̀ ah, ah, eh, ọlọ́run sanu wa àwọn títà kan ti ń bẹ́ ń ta lé ní wọ́n lò ní kọ́ọ̀bù lóòótọ́ wọ́n ní kọ́ọ̀bù wọn gan-an <laughs> ìtìlọ́sì yìí ọlọ́mọdé aṣọ àgbákò orí wọn bẹ́ẹ̀ lábẹ́ ẹni kọ́ọ̀bù wọ́n ti mọ̀ ní tàbá búbú lábẹ́ ẹni kọ́ọ̀bù wọ́n ti mọ̀ kóbi sí ọ̀bọ̀kùnrin ọlọ́mọdé àfún alágbọ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ sànọ́bì ní bóbi ní bá bẹ́ẹ̀ lọ mọ́sálásí wàlì ẹ̀kúrú ti nà wà hún ná tẹ́fílàt ìmúra yín gbọ́dọ̀ jẹ́ múra jọ nọ́mà ìmúra máa wọ bàtà kan tó lágbára kan jọ wọ bàtà pé kátà mọ́ fẹsẹ̀ rẹ̀ kìí ṣe ìtọ́ wa wọ gbogbo tó ipá àmọ́ awọ àmọ́ wò ó ẹ ọlọ́sàn-án wa wọ ẹni ẹlòmí ó wà kí n báyìí ẹ máa wọ báyìí pé ìwọ lọ́gbọ́ láti fẹ́ ṣe báyìí kí àwa ní jáde mọ́sálásí kọ́túmọ̀ pariwo káàkiri pé ẹgbà wa ó àwọn arúgbó náà tó ti lé yàn ní mọ́sálásí torí mi ò lò wá kí n yóò sì mọ wọ mílíkẹ̀ lẹ́yìn tó wọ mílíkẹ̀ yóò tó wọ àwọn tọ́ọ̀pù tí ò ní ju báyìí lọ abẹ́yẹ̀ ni wọn náà kẹrìmọ̀ táwọn náà wá mọ̀ pé múra àwọn òdá tó ilé náà tó náà bá wọn mọ̀ yóò wá mú ìró dání yóò múrò dání yóò ti wá sálù àlá pẹ̀lú gbogbo mínísítẹ̀sì yóò ti sálù àlá pẹ̀lú gbogbo eléyìí tó bá ti wá dúpẹ́ tó yóò wá ṣẹ̀wá rú ìró ìwà káwọn ẹgbẹ́ ah ọ̀sìn sábòsí fẹ́ ní ara rẹ̀ ọ̀sìn ti àbòsí fún kí ni ọlọ́ọ̀kọlọ sàbòsí fún ọlọ́ọ̀ nígbà wọn náà ti mọ̀ pé kò dá lórí ọmọ múrò dání kí ló ní tó múra dáadáa tóbìnrin bá bẹ́ wá kírun ìmúra tóbìnrin ó mú yóò gbogbo gbogbo ara rẹ̀ láti orí báyìí débò àbá dísàlẹ̀ aṣọ ni ó sì gbọdọ̀ sí gbẹ̀gẹ̀dẹ̀ aṣọ tóbìnrin wọ̀ wá kírun ó gbọdọ̀ sí gbẹ̀gẹ̀dẹ̀ àwọn ilé ìtàn wá ń wọ ẹ̀ kí ló kọ́ rẹ̀ alápá kékeré amílẹ̀ ìjọsìn wọn àbá ìwọ náà mọ̀ wọ̀nyí àti bọ́mbà ṣọ́ọ̀tì àbí lọ́pẹ́ mínísítẹ̀t gbogbo àwọn aṣọ kéékèèké báyìí fún kódà yìí tètè káṣọ bá dé ojúgun obìnrin kò wọrun ojúgun kò tó kí mo pé kò wọrun aṣọ obìnrin tó dé kókósẹ̀ kókósẹ̀ àǹkù kò tó kí lónìí kò wọrun àbí kó bu ẹsẹ̀ rẹ̀ àwọn olóòtú àwọn àbáàdì alimami abu hanifa alayhi rahmatullah àti àbáàdì kù wọ́n jiyàn fáwọn agbègbè kan bí ẹsẹ̀ obìnrin lọ́ọ́ jiyàn sí lóòótọ́ àmọ́kèéjẹ bí irú ojúgun kódà fóbìnrin bá róró ó wá róró lójúgun ó wá lọ rẹ wọ ìgbórun ẹlẹ́bẹ̀tì ọmọdóró àwọn ọmọdóró sọmọ tó tẹ̀lé tátẹ́gùn máa ń gbé báyìí yóò gbé gbogbo ẹ̀ lọ́dà ní irú obìnrin wà sọ báyìí náà kò wọ̀rú fóbìnrin obìnrin tí ó bá wọn kí n lọ rí wá ìjáàbù tó mọ̀ wọ̀ wọn wọ̀ jáàbù wọn wọ aṣọ tí ó fẹ́ jẹ́ ká sọ ìwé ọmọ kanlẹ̀ dáadáa mo wá máa ní ẹnu ọlọ́run kan mo bẹ ọlọ́run ọlọ́run mọ́tà bá tún sàlékún àgbóyún bẹ́ẹ̀ náà ẹni wọ́n bá ń wá mọ́tà bá dá pé èèyàn ń wọ ìwọ̀kuwọ̀ láyé torí wọ́n ebi bímọ tó náà ń mọ̀ ń wọ ìwọ̀kuwọ̀ ni tó bá lóun wọ ṣòkòtò gbogbo ṣòkòtò gbogbo yóò lẹ́mọ̀ lára pápápá tó bá lóun wọ tọ́pù náà yóò lẹ́mọ̀ lára pápápá àmọ́ tó yẹ ìròṣèlú aláì wákàtí máa làwọn ohun kì í tẹ́mọ́ tí wọ́n máa ń kì í ó wá láàbùrù tí òun máa ń wọ jẹ̀lìbáàmà ó wá yí ibi ìgbà jẹ̀lìbáàmù bíi méjì tó tóbi jẹ̀ràn ó gbà lọ́wọ́ àbúrò rẹ̀ tẹ́mọ̀ pé àwọn obìnrin náà ni wọ́n gbé báàgì sọ́nu pẹ́pẹ́ yìí gbogbo tí ń bẹ́nu báàgì òbí sọ́tì àti gbogbo obìnrin wàhálà wọn pọ̀ tẹ̀lé òtakò ṣogbó àyè tọ̀ ó wá kó gbogbo ẹ̀ ní ti bá ń tẹ̀lé òtakò kọ́ gbé báàgì gbogbo o gbèjì kan bọ́sọ́ gbogbo tó wà ní ìdílé tẹ̀lé òtakò káwọn ní òtọ́jú tọ́ bá lò tọ́ sí inú ilé ọkọ rẹ̀ wá tọkọ rẹ̀ ní ọdún tí lọ́rẹ́ kí n tọ́mọ̀ gbogbo tọ́mọ̀ àgùntà ọba àgùntà àwa ọbẹ̀ ṣe jù tọ́ òun tó máa gbé báàgì rẹ̀ jáde nínú báàgì yẹn yóò di jìlì báàgì síbẹ̀ tẹ́lẹ̀ tó bá ti wá lọ báyìí tó bá ti pásítọ̀ òru tó tó bá ti ya ẹni ìmọ̀ṣáláṣí yóò wọ jẹ̀lì báàbà kírun tó ṣe pé ìwọ tó ọba ka mọ́bi tí ti ń kírun pẹ̀lú jẹ̀lì báàbà èyí tó ọmọ sọ ni pé a ìjà ti ta kan kírun lọ́wọ́ yóò kàn yà ọ́ lẹ́nu tó tó bá ti kírun tó tó ti àgbàlù kan yóò ti tẹ́wọ́ báyìí yóò ti àdúrà wáyé tó báyìí ọkọ̀ rẹ̀ tí kàn tó bọ́ jẹ̀lì báàbà yóò wá kí bọ́nú báàgì bára ó ní òkè ọ̀fẹ́ sí òun rẹ̀ lógún àbí àgbọ̀ ó ti wọlé àbí ọlọ́wọ́ ti gbà rẹ̀ àmọ́ ìgbọ́ wa padà bọ́ tó ń rìn kiri ìgboro yìí ọtún ti wá ń gbẹ̀tẹ̀ ọdún mo rí kéjì àwọn aláríkà pé òlọ́jú wa mẹ́sẹ̀ yìí ẹ̀rígbé ọlọ́wọ́ bá ní òfòrí ju gbogbo wa irú wọn báwọn bá bá rí wọn èèyàn ó fún wọn ní fásitì pé ah, ó tiẹ̀ mójútó òun rẹ̀ bó ti yẹ kí ni bó ti yẹ kó mójútó òun tí ń dájú pé yìí tí ó ṣeun náà náà mọ̀ pé òun ṣe tí ó dá àwọn abẹ náà burú wọn lọ́mọ tàbá mú wọn dúró nítorí kó ti gbọ́ yé débì kan nu ọlọ́run yóò lè gbọ́ yé tányán tó lè dúró tányán yán ẹ dákun gbogbo ẹni ìyá wa ìyá àti wa tẹ́ ìmọ̀ ìṣe wọn ó dá o ọ̀la ìta ìyá àti wa ìyá àbúrò wa obìnrin tẹ̀ mọ́ ìṣe wọn a inú wa ń dùn sí ní pé ẹ̀ǹṣe wọn. ìdá àti wí ìwọ tí wàá sí ìbá bá wí èmi wà láàbá àlùsùn náà níbi wà ìrẹ́pọ̀ ìwòyìn pọ̀ ó kàn lè mọ kàn wọ́n náà bàbá àwọn àti kòwe wọ́n ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ já ní wá àti ẹ̀mí bàtà bá ó lọ tún bẹ̀jẹ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ já ní wá àti ẹ̀mí bàtà bá ó lọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ já ní ẹni bàtà bá ó lọ tó bẹ̀bí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sáàni wá sí ẹni bàtà bá ó lọ. èyí tó wà rí mi ládùúgbò tó ní kí ni mọ́ o àbí tó ní ààbọ̀ ló bí mọ́mọ́ àwọn àlùjọ náà rí ní ìṣẹ̀lẹ̀ wa mọ́sálásí mọ́mọ́ dákun mọ́ wá. sọ̀rọ̀ pé ń bẹ ọba yìí kò ká lọ rí mi ní ọlá pé ta lọ wà ní ń ọba yìí ń rẹ bẹ́ẹ̀ dákun mọ́ ṣe kí ni máa wá àmọ́sọ̀rí tiẹ̀ náà là ń sọ fún ọ kí láǹfààní ìrún tó ń pí tí ò bá bọ́ lọ́wọ́ bá ti ní káàkiri ìrún ìwọ náà wò kí láǹfààní ìrún tó kí tó wá níwájú ọlọ́jọ́ gbé ìdàgbé yàmọ̀ kọ́ lọ́ wá dì náà ilẹ̀ tó lòun ò yọ pọ̀ sí sọ pé yóò dùn wọn náà ṣòkó tó wá di pé yóò dùn wọn láti ṣe àmọ́ làwọn ti ń bí ìtàn náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ dání fáàsì ẹ̀lẹ́bàtà bá ó lọ tó rẹ̀ sí wá sí ẹni bàtà bá ó lọ tún bẹ̀ sí àkọ́kọ́ nù tí lápéjọ náà àkọ́kọ́ nù obìnrin gbọ́dọ̀ múra dáadáa wọn obìnrin ò sì gbọ́dọ̀ lo òfin bákan náà obìnrin tí ó bá jáde lọ rí kírun májèmú kan tó ń bẹ ni pé ó rí pé á. Ah, òun ò ní kó fìtínà bá àyàn kankan tó bá máa pọkùnrin kan bẹ títí mọ́ ń dọ̀ láàbò fún un fẹ́ fẹ́ ọ tí wọ́n náà sì máa pé lóòótọ́ ọ̀sìn lé ọkọ àmọ́ kò wù ọkọ fẹ́ ọ wá fẹ́ jẹ́ kó wá ní pípa tó bá ní mọ́sálásí kò ní mọ nínú kí mọ́ torí ẹ̀mẹ́ wa lálù ara ni ó mọ̀ já ó lè mọ ọdọ́gbọ́n wẹ̀yìn kó lè mọ ohun tó ọ̀tún sí láàárín àwọn obìnrin tó bẹ̀rẹ̀ bá ti rí i pé èèyàn kan bẹ tóun ti di fìtínà fún bẹ́ẹ̀ mọ́ ìdánmọ́sálásí mọ̀ ní kí rẹ̀ kí nìyí ìdí ni kíkọ́ lè má jẹ́ fìtínà fún ẹrú ọlọ́run tó máa wà ní mọ́ṣáláṣí kò yẹ pé wọ́n ẹrú ọlọ́run náà ti wà nínú náà pé àgbà ah, tí lọ mẹ́ta tó lóun gbà á ah, obìnrin pọ̀ nínú tó kọ̀ ń gbòòrò ó kẹ́lẹ́ pẹ́ni tó kàn bá ti mú gbà ní ìdí ìmọ̀ kó fìtínà báyẹn ọlọ́mọdé ṣàánú wa. àwọn mímú àwọn àlùfáà wọ́n á tún fún àwọn májẹ̀mú ẹ máa fá lọ́kùnrin ní kó fóbìnrin yọ̀ǹda wọ́n ló dá sí mọ́bìnrin yóò bá lọ mọ́sálásí lọ ní kí òun náà kó sọ fọ́kọ rẹ̀ kálẹ̀ ti bẹ ní ọkọ rẹ̀ kó sọ fún kíni kó sọ fọ́kọ rẹ̀ kọ́kọ́ sì fún ní ìyọ̀ǹda. àwa ní bákan náà káwa tó ń gbọ́ kíní kan yìí pé gbogbo táwọn yìí kọ́kọ́ fún yọ̀ǹda yìí ká lóbìnrin fẹ́ lọ rí kẹ́kọ̀ọ́ mọ́sálásí ni dandan ni kó máa lọ ọlọ́mọdé àtàlù wa àwọn tó ń pe láwọn láwọn ń mú ẹ mọ̀ sí dánilẹ́kọ̀ọ́ wọn ní wá kó lẹ́sìn gbàgbọ́ yé sí kó lẹ́sìn gbọ́ kó lẹ́sìn gbọ́ wà sí kó lẹ́sìn múlò ẹ wà gbọ́ ẹ̀kọ́ ìsìláàmù wọn wà ní mọ̀sí lára wọn. because ọ̀n lo jilbab ọ̀n lo nìkọ́ọ̀bù kò sọ fún ọkọ ti gbọ́ ìsìláàmù yìí ìkan nǹkan tí ń kinní kan nínú ìsìláàmù lọ yìí mú abánikínkínní kan àníjàbù tó bí ohun kan lámì ìdáàbò àmọ́ pípọ̀ gbọ́jàbù yé pọ́ tí wọ́n ń lo ìjáàbù ọtí ń lo nìkan nǹkan pọ́ ọ̀tọ̀ tí mọ̀ nípa àrùn kíkí nípa àlùwàlá nípa àzàká nípa ọ̀rọ̀ tọ̀kì nípa ọ̀rọ̀ àkídà nípa ọ̀rọ̀ hadith ní gbogbo ọ̀kan pọ̀ ọ̀tọ̀ tí mọ̀ tọ́ ìgbà wa tó kójúlé náà mọ́ gbọ́ wà àdúmí tì bóò lọ dúpẹ́ lékún ní mọ̀ bóò lọ dúpẹ́ lékún ní mẹ́rù ọlọ́ bóò lọ dúpẹ́ lékún ní àgbọ́yé ẹ̀sìn ìdínú àwọn obìnrin gbọdọ̀ mọ́ bọ́ta kán mọ́ lọ dídí dínú Kama máa lọ rí kẹ́kọ̀ọ́ làwọn obìnrin ti kóra wọn jọ láti pàdánù Muhammad sallallahu alaihi wasallam wọ́n lè rí ànábì dákun sallallahu àwọn ọkùnrin wa gbogbo ìfànà ti kó máa lọ́wọ́ tán àwọn ni wọ́n dùn pẹ̀lú rẹ̀ mọ́sálásí ó ń gbọ́ wà àwọn lẹ́jọ́ lọ sóko àwọn lẹ́jọ́ lọ sódò àwọn lẹ́jọ́ lọ sójú ogun àwọn rẹ̀ kọ̀ọ̀kan wọ́n lè rí ànábì tẹ́ ẹ̀ báwa náà wá ọjọ́ kan ọjọ́ kan yìí yọjọ́ náà lẹ̀ fún wa tọ́ bá ti wá yọ lẹ̀ fún wa ọ̀ wá jòkó àwọn obìnrin náà gbogbo wa ní wà sa ara wa jọ bá a bá wa sa ara wa jọ ọ̀ wá máa dá wa ní ẹ̀kọ́ àwọn ìbéèrè tí ò bá yé àwa náà àwa ló mọ bí lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam aláìlẹ́bí ti tẹ̀lé ẹ̀mọ́ tí wọ́n máa ń ọ̀rọ̀ tá sọ yìí torí kí sáré wọ́n lò lẹ́yìn àtàláfi táwọn ọmọ ń ṣe sunday sunday nǹkan rọ́ọ̀lù yẹn ni mo lè lè jíjọ mọ́ àtàláfi kọ́ ẹ wọ́n ní ìgbàlá yìí mọ̀ nǹkan mẹ́ àtijọ́ táwọn obìnrin títí wá bẹ́ẹ̀ tí wọ́n múra dáadáa tí wọ́n tọ́jú tí wọ́n tọ́jú tí wọ́n kó pankéèkì pankéèkì náà ń ṣe <laughs> àti foundation orí sárẹ́sì láti kọ́ ó rà yóò àṣìná láti gbọ́ náà lẹ́nìkan ní inú tọ́mọ́ sí ní foundation náà foundation láwọn mọ́ foundation ilé tí wọ́n kọ́ ní làwọn mọ́ gbogbo ká ṣe foundation ó ti wá ṣe foundation wá dáadáa láti ìwọ náà sì dìbò bẹ́ẹ̀ ọwá láti ìdílé rẹ̀ yìí lò sí ẹ̀kọ́ rẹ̀ kọ́ ẹ̀yìn àbá aláta láti ìjọba bẹ́ẹ̀ ṣe da ẹ palẹ̀ mọ́ gbogbo ra lọ́fẹ́ ṣe o irú àwọn obìnrin tọ́lọ̀ ni ẹ máa rí kójọ yìí ẹ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ alukur'an irú wòlímọ̀ tẹ́ ẹ̀ ṣe báwọn ọmọ ẹlẹ́ṣẹ́ wù táwọn sọ fún ibẹ̀ lè ṣe wòlímọ̀ fún àwọn obìnrin bẹ́wọ̀n àmọ́ ìmọ̀kẹ́ bá ti sọ́ di irú nǹkan bẹ́ẹ̀ yìí náà ti mọ̀ pé àwọn obìnrin wọn ò túká wọ́n bá ti fi ń gbà tán dé ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ wọn ní pẹ́tọ́ bá ti mọ́ ń ka Al-Qur'an ẹ̀kọ́ wọn níyù fíkíù ẹ̀kọ́ wọn níyù ẹ̀tún wáṣẹ wá àti ìṣẹ́jú mẹ́wàá fún wọn tẹ́gbẹ́ yóò padà sún wọn torí pé wọn àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọ́tẹ́lẹ̀ àwọn àti ẹgbẹ́ ijó lẹ́ẹ̀jọ́ bí wákàtí kan ọkọ̀ bí jó lọ náà àà ah, kìlé gan kìlé gan ó kọ́kọ́ jó lọ jó lọ lórí ìdè wa àdìdàgà lọ́rọ̀lá ee eh, àdìdàgà lórí ìdè wa àdàgà lọ́rọ̀lá aláwò àdàgà aláàláwò àdàgà lọ́rọ̀lá aláwò oníranù ìdọ̀dọ̀ kọ́ wọn mẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ ẹ̀pẹ̀ wọ́n tó kó tán bá délé nù a kò sí tó burú láàrin ọdún kan obìnrin tẹ kó jọ ọ̀gá ní ilé ìta kọ́lẹ̀ fálùkùrá nìkan àwọn ẹlọ́ni wà àwọn àyà alásàlásì òkú ó tún kú gbogbo alásàlásì ṣe pàdé pàdé ẹni ní méjì tó lóun mú òkú gbẹ òkú ìwẹ̀ tó wá lé tó bá wọn òkú ìwẹ̀ tí wá dogun ẹsẹ̀ àsàlásì tí a rẹ̀ ń kọ́ wọn bẹ́ẹ̀ kò ju máa mọ̀ ẹni wọ́n mú lẹ́sìn lóṣù yìí wọ́n máa ń kala ní oṣù tó ń bọ̀ ya kiri kan náà fẹ́ kéko máa ń lọ bẹ̀rẹ̀ àbá alásàlásì náà wọ́n àjọ ya mọ́tò wọn jọ wà <laughs> ìwọ yìí náà ti wọ́n ń kọ́ ayọ̀ láti ilé rẹ̀ ó ní múra bá ti mọ̀ ọ̀dọ́ ti wẹ́ẹ́dì yóò tẹ̀ mọ́ jàmùsúrì jàmùsúrì ń kọ́ ọ̀dọ́ ti wẹ́ẹ́dì ọlọ́mọdé àtàánú wa gbogbo yẹn àbá àlátàlá mi ẹbẹ̀rù ọlọ́ọ̀pẹ̀ láwọn oníyàwó yàwó yàwó tó ń tẹ̀ kójọ sábẹ́ ẹbẹ̀rù ọlọ́ọ̀pẹ̀ ló wọn. Islam yẹn impact sí wọn lára ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ mọ̀ dojú wo òun ni kọ́ lọ́ní ẹ̀ máa kọ́ fún wọn òun ni kọ́ ẹ̀kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀kọ́ wọn jọ ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìjòkó dábàá ní ìjòkó gbọ́dọ̀ ní ẹ̀kọ́ náà kébí ìjòkó dábàá ìjòkó tẹ̀dọ̀ àmọ́ tó ìgbà ẹlẹ́dẹ̀ máa ń dọ̀wọ́ ẹgẹ́ àlàáfẹ́ àṣẹlẹ̀ àgbẹ̀rẹ̀ múlá ìdíkẹ́ ní wí àbá ọ̀sán ní mo ti wò lára rẹ̀ àgbẹ̀rẹ̀ àwọn wa ni jíjáde kóbìnrin lọ kí ìrùta wíwò ike ló máa jẹ̀rù tó dèé òní pé ó gbọdọ̀ jẹ́ ìrìn tá a mọ̀ ń ké pẹ̀lú òkùnkùn ìnáwó yóò láàmú sí pẹ̀lú òkùnkùn méjì ìrọ̀ ìṣá àti ìrún àṣùbà ǹjẹ́ níbulẹ̀ ti nígbà jẹ̀mọ́ eléyìí wọ́n wá mú àdéhìí kan wá ní mẹ́rin sọ yìí sí ọ̀nà àlẹ́bí ó jọ mọ́ àdéhìí kan sí ìdàsà àdánàkùn mìíràn okùn bíi lẹ́yìn pé táwọn ìyàwó yín bá gbẹ̀yọ̀dá lọ́wọ́ yín lọ́wọ́ alẹ́ ìlànà masjidi báwọn fẹ́ lọ mọ́ṣáláṣí fàdánù làwọn òní ẹ̀yọ̀dá fún wọn. wọ́n ní ẹ̀rí pàtàkì sọ pé bèlè àwa ní látara bẹ́ẹ̀ ajẹ́pẹ́ tó bì yóò bá jáde lọ àmọ́ má jẹ̀mú ìpẹ̀lú bá nàbì ti sọ yìí ọ̀nà wà àwọn mínú àwọn àfáàní pínpín hmm, kò gbé wọn kọ̀ǹdíṣàn kò gbọdọ̀ jalè kọ̀ǹdíṣàn kọ́ gbọ́kàn sọ ni pé kódà bẹ́ẹ̀ àti ilé ẹmọ fún yóò dáhùn tá a tú lẹ̀ kó bá tún ṣe pálẹ̀ náà náà tún wá béèrè ẹgbẹ́ kí ni ẹfún wọn yọ̀ǹda báwọn obìnrin bá ti wà mọ́sálásí ká lójú ọ̀nà ẹyọ kan náà ní mọ́sálásí ní ní ní tó dáa ni pé àwọn obìnrin àwọn ọkùnrin ò ní sùúrù fún wọn kí wọ́n kọ́kọ́ jáde lọ́nà bá ti máa ṣe mọ́sálásí ànábì lọ́wọ́ táwọn obìnrin bá wá kí àṣùbá àní mọ́sálásí ànábì àti kí kọjá náà tọ́tà sọ̀rọ̀ pàgálà tán bá wá kí ìrọ̀ ní mọ́sálásí ànábì wọ́n ti wá kí ìrọ̀ tó bá dáṣù tán kí ìrọ̀ tó bá ìtàn fẹ́ mọ́ lọ gbogbo ọkùnrin kọ̀ọ̀kọ́ jòkó àwọn obìnrin ni wọ́n wà kọ́kọ́ bọ́ta wọ́n ní kódà àwọn èèyàn dá ojú wọn mọ̀ yàtọ̀ síra wọn látara pé ilẹ̀ ìtì ìmọ̀ dáadáa tí wọ́n fi jáde àwọn obìnrin kò kọjá rẹ̀ àmọ́ lè ní tè gbogbo àwọn aládàlárẹ́rọ̀ aláwò ẹ bá débi àwọn àtàlátù wọn àtọkùnrin àtobìnrin gbóò náà ti ṣe ń jẹ papọ̀ wọn. irú ìdàrúdàpọ̀ báyìí ó lòdì sí ẹ̀kọ́ Islam àyè máa ń ṣe dàrúdàpọ̀ pẹ̀lú obìnrin nínú mọ́sálásí wàlhámdùlélà pélé ní entrance obìnrin ti ń wà ní ọ̀tọ̀ ayé bí tẹ́ ẹ bá yọ ọ́lẹ̀ fóbìnrin ọkùnrin kan àníbi rẹ̀ mẹ́ ẹ̀kọ́ ìsìláàmù ni ayé bí tá a bá sì yọ ọ́lẹ̀ fọkùnrin obìnrin náà dékínú ni àníbi rẹ̀ mẹ́ ọlọ́mọṣà sànù wọn ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ eléyìí òun náà tó jẹ́ ọ̀kan lára ẹ̀kọ́ tá a mú nínú hadith bákan náà kí ni nǹkan kan nínú hadith tàǹkì lọ ẹ̀rí kígbà tí Bilal sọ gbólóhùn tó sọ kí ni gbólóhùn náà ó ní wàláyí lanamna'uhun a ó ní wàláyí àwọn ọmọ kọ̀ fáwọn ìyàwó wa àwọn àlùfáà wọ́n ní tá bá ní ká wo kí lèròǹgbà Bilal a ní èròǹgbà yẹn ò bí sáàbù kí bàbá rẹ̀ gbù èròǹgbà ayọ́bọ̀ amẹ́ròǹgbà rẹ̀ ń ààrí àníyàn lòyìn ayọ́bọ̀ ni ìgbà mí àníyàn ma ń da àníyàn máa ń ṣe kí ni àníyàn ń da amọ́tẹ́tọ́ gbé gangan kò wá ní ṣe kí ni kò ní da Ba rẹ̀ bá da kéèkì ọ̀tọ̀ ni ọlọ́run ló rẹ̀ àmọ́ ń tọ́ ṣe tí ò bá ti da àwọn èèyàn gbọ́dọ̀ júwe pé kò dáa hadithi àwọn àbá ní tíbi lágbà lérò tó fi sọ gbọ́nà ẹgbẹ́ wallahi ìlànà ìlànà ẹ̀hún kéèkéé ṣe bá nábì ló fẹ́ takò tẹ́ẹ̀tọ́ ọ̀rọ̀ ànábì náà tébù pé báwọn ìyàwó yín bá gbà yọ̀ǹda àwọn bẹ́ lọ mọ́sálásí lọ́wọ́ yín ẹ̀ gbọ́dọ̀ kọ̀ fún wọn òun wá ní àwọ̀ ò mọ̀ kọ̀ fún wọn tẹ́ẹ̀tọ́ ọ̀rọ̀ kó ń takò ànábì ó takò anábì yẹn ni Abdullahi ibn Umar rí inú ọ̀rọ̀ rẹ̀ lórí bẹ̀rẹ̀ sí ní bú níwà ní tó ń gbà lérò ní pé a hmm, zamani ta wà yìí ó mọ̀ tí ó ti lágbára o bá anábì bá ń sọ nírú àsìkò tó ń sọ àwọn obìnrin tá anábì ń rí ń jọ náà wọ́n ní kínú ni wọ́n ní mọ́nì wọ́n yẹjú kèé ṣerú àwọn obìnrin tí ń bẹ́ẹ̀ ta nìbò so ìyẹn ló ń wò wípé à àwọn obìnrin eléyìí ti yẹ hànà àwọn obìnrin tí ń bẹ́ ń tàn sí wọn gbádùn bàbá ní ká máa lọ mọ́sálásí mọ́sálásí ilẹ̀ nìkan máa lọ nǹkan mí nìkan ni wọ́n mọ̀ pòròpòrò náà yìí rẹ̀ ní tábìlì àdúgbò yìí tó ń gbòòrò káàrí tó rò yìí ní tó wá ba ọ̀rọ̀ yìí jẹ́ mọ́ òun náà lọ́wọ́ ni àìlágbèkalẹ̀ ọ̀rọ̀ ní gbogbo àkóhùn níwà sí lẹ́sìn gbọ́dọ̀ máa bẹ lọ́rùn ọlọ́dàkùn pọ́n tọ́ ẹnu wa wọn torí ọfẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ni ọlẹ́ mọ́ gbé kalẹ̀ dáadáa wọ́n ti sì gbọ́ wọ́n ti gbọ́ nù ìwọ ní tó bá ti wá sí gbọ́ tètè wá sàlàyé ara rẹ̀ kọ́ bá jara yá ara rẹ̀ àbùsẹ́bùsẹ́ ni wọ́n lẹ̀ lọ́mọ bára wọn bàyọ́ wọ́n ti sọ jẹ́nu tọ́ọ̀tí ẹgẹ́lì kó máa lè mọ̀ àà àti bàbá àpọ́lọ́já ìjìyàmúlá di gbàkúdà dúró lórí tọ́ láwọn kan dúró lórí lórí àmàgbékalẹ̀ ọ̀rọ̀ máa ń ọ̀rọ̀ rúgbà ní àgbékalẹ̀ ní bìláàlù ní láàrin ní bàbá rẹ̀ ti bínú torí irun tí bìláàlù sọ yìí ó wáyé náà látọ̀dọ̀ ya ńlá wa Àìṣà sọ̀rọ̀ yẹn láwọn àná irú ìṣẹ̀lẹ̀ yìí gan àdìsí ya ńlá wa ya ńlá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ ya ńlá wa wa ni ah ṣẹwàá àdìsí tá à ń ní kájẹ́ káwọn obìnrin máa lọ mọ́ṣáláṣí ó ní kálá nẹ́bí bá ń bẹ láyé lónìí yìí ni ah. òun ó fẹ́ lè sọ pé bóyá nẹ́bí ó kọ̀ káwọn obìnrin ó máa lọ mọ́sálásí látara ń táwọn obìnrin ti dà irú bí wọ́n ti kọ̀ fáwọn bàánú ìsàlásílà ìyàwó bàánú ìsàlásílà wà táwọn náà ya ìyàkuyà wọ́n kọ̀ fún wọn ká máa lọ ilé ìjọsìn bóyá bẹ́ẹ̀ lànà nẹ́bí náà ò bá ti kọ̀ fáwọn obìnrin tiwa àgbékalẹ̀ yí fáyà bí ò tẹ̀lé ìwò jẹ́ tó tapà nábì ó náà tí ó sọ pé òdodo là nábì sọ ah, àmọ́ ìzàmọ́nì tí a wà yìí ah, àwọn obìnrin ti dìdàkúdà àgbékalẹ̀ oníbì láàrùn wá lò ni bàbá rẹ̀ wá bíró sí yíò náà jíjọ ìtẹ́lẹ̀ ìkẹlẹ̀ ẹ̀kẹta táwa fẹ́ mú ẹ̀rí pé wọ́n á sọ gbólóhùn kan bẹ́ẹ̀ kí náà ní Abdullahi ibn Umar ṣe wọ́n ní fa aqbala alayhi Abdullahi fasábàwú sábàrún èyí à ọlọ́bùnlá ibùdó Umar kó wá dájú kọ Bilal kí lọ́lọ́ wá dénú fasábàwú sábàn ó wá bú ẹmọ wo ó bú wán ọdún wá ní kí ni sábàn tẹ́yì à ébú kí ni èébú tí ó dáa èébú tó burú jẹ́ ẹ̀dá jẹ́ kankan dánú èébú tẹ́lẹ̀ ìdínú láti rí pé ká máa búyàn ìgbàláyè rẹ̀ wá nígbà tó bá yẹ kíkiri ká bú yíò làá máa ń sọ ní gbogbo wa gbogbo ọ̀rẹ́ dákun ẹ mọ ìyànnà lọ́rọ̀ kákan mọ́mọ́ kákan mọ́mọ́ generalize ọ̀rọ̀ gbogbo wa ìrìnà ẹ̀wọ̀n máa búyàn ká búyàn ń dùn àá máa ń bú ẹni tó bá dì sáàbù kí ni ìdí òtọ́ orí kí wọ́n wá sọ pé èébú nìkan lọ́mọ búyàn ní gbogbo ìgbà àdúgbò ẹgbẹ́ èébú nìkan lọ́mọ bú gbogbo èèyàn amẹ́mọ́ lọ́wọ́ àwọn tó bá ní mọ́ bú gbogbo èèyàn nìkan lọ́mọ ń pamọ́ wọn gbogbo èèyàn ní mọ́ bú agbogbo èèyàn bú gbogbo èèyàn bú ẹ̀yà ìjẹ́ èèyàn kan bẹ láyé ìjùmọ̀ bú gbogbo èèyàn kò sí ó lè jẹ́ ìyẹn ẹ̀hànnà pọ̀ ìgbà tí wọ́n bú gbogbo èèyàn ẹ̀hànnà bú gbogbo èèyàn ẹ̀hànnà lórí ìlú àwẹ̀ gbogbo èèyàn ní bú gbogbo ìdàjẹ́ ẹ̀hànnà ọlágbẹ́yẹ ẹ̀rẹ̀ pọ̀ tí wọ́n ń mú ilẹ̀ ẹ̀kọ́ pé ìwọ orí rẹ̀ pé ìwọ orí rẹ̀ dá ìwọ orí rẹ̀ dàrú ìgbà tí wọ́n mú gbogbo ìgbà rẹ̀ àwòrán àá ní tí wọ́n mú gbogbo ara yìí ẹ̀kọ́ sọ́dí náà kẹ́rẹ́ ìgbẹ́jọ́ mú gbogbo èèyàn ní tó lè ní ọba ní gbogbo èèyàn láàkó tó gbú èmi kò gbú èmi o ọjọ́ wá ní gbogbo èèyàn níjà pé èèyàn ní sọ èébú di ìṣe sí ìjẹ́ tó máa sọ̀rọ̀ mọ́jọ jẹ́ pé kọ́ máa fi sọ̀rọ̀ sẹ́dúnmẹ́wàá èébú ti ṣe kí ni ó ti wá àà ah ọdí ẹlẹ́kì ìgbùgbà ọdẹ kọjú àdíjì ládẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ah ẹ̀yin tèmi o gbé ìdìde mi tọ̀ àn bí kẹ́ mọ̀tọ́ mọ́ gbúyàn sí o wà lálà àn àbí kẹ́ mọ́ gbúyàn sí pé o ànábì sọ yọ̀ bùwà. àmọ́ tó dá a bá rẹ̀ ti tó wù wá pé áhà ah, ah, ìwọ ló wá takò àmẹ́yìn ayò àti ẹ̀bá rẹ̀ ni ó bu ẹ̀wọ̀n bu ẹnu o. oná láti láì nínú ọmọ bìṣẹ́ kí lọ́ọ́ yóò ṣe fàṣàbà ó ṣe kí ni ó bu sábà ń ṣe yìí à òun láti rí pé àwa èmi máa bá yín máa fi ìtara ṣe gbogbo tí ẹ mọ́ ṣeun àní máa bá yín ìtara ṣe torí ẹni tí bá ń bú yẹn tó bá bú òun náà ẹwà ní ọ̀sẹ̀ abú òun náà ti ń bú yẹn kí ló wọ́n náà ti ń bú yẹn èèyàn ń bú àwọn tàbí ọlọ́wọ́ agbẹ́nìkan ìdẹ́gbó máa bú òun náà ẹwà ní ìdẹ́ bú kí ló wọ́n náà máa bú àwọn tàbí ẹjọ́ wọn wọ́n sọ ń búra náà ní two by kìíní <laughs> two kìíní àgbé two by kìíní tẹ́lá ni àtó wa náà ń bú ni ẹjọ́ ń bú òun lóore dùn ó ìdí nìyẹn láti wọ́n sọ fúnra wa pé nínú ṣẹ̀ríà àwọn ọ̀rọ̀ tó bá nídi ká ṣàlàyé ẹ máa ṣàlàyé ẹ má máa ṣe total condemnation kò wá condemn nǹkan outrightly pé kò tọ́ rárá rárá àà kí ló ń jẹ́ rárá rárá àló lárí tí a gbé kí ló mú àbúlá ìbúnú bọ́ọ̀lù mọ́ bú ọmọ rẹ̀ kí ló mú torí mo gbọ́ iye pé ó tako ọ̀rọ̀ ànábì òun là ànábì sọ báyìí ìwọ wá ní irú àwọn ọmọ sọ àwọn ti báyìí ànábì ní ẹ gbọ́dọ̀ kọ fún ìyàwó yín tó wá bẹ́ẹ̀ lọ mọ́sálásí ìwọ ní àwọ ọmọ kọ fún wọn wọn ní fa akọbàlà lẹ́yìn abdullahi muhammad fa sábà wú sábà ń tẹ̀yì à ìfà sálímù tó jẹ́ ọmọ ìyá fún tó jẹ́ dẹ̀gbọ́dà búrò pẹ̀lú bìláàlù lọ́dọ̀ abdullahi bin umar òun gan sọ pé ìfàl máa sẹ̀ mẹ́rìtù wú sábà wú mísílà wú kọ́tún ó ní ìbọ́kọ̀tàlá bin umar ló búyọ̀ rẹ̀ ní wà abdullahi bin umar rẹ̀ ìṣẹ̀lẹ́kẹ̀ ìlú ti dì sáàbù kọ́ṣe nínú kọ̀bùrù tó ìwọ náà tọ́ bá ti wà tí ò dáa á ṣe kínú á bù ọ́ <laughs> ìwọ ní kọ́ mọ́ ń wà tábì bù ọ́ kò sẹ́ni tí wọ́n èébú gbogbo ẹni tó bá ti gbogbo wà ká bu kí ni sẹ́kù mọ́nà káyì àmọ́ tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ tá à ń tẹnu mọ́ ni pé a gbọ́dọ̀ máa sọ búbú yàn dí kí ni ìṣesí kọ́ ẹ pé ìṣesí ti ń gbogbo gbà nǹkan sáà kàn máa kọ́ bá ti wá sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún èébú ti wọ̀ bẹ̀ ṣẹ́jú mẹ́wàá èébú ti wọ̀ bẹ̀ jẹ́pọ̀rọ̀ rẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gba ọkàn mọ́ sọ̀rọ̀ nọ́mà tó ń dọ́tọ̀ ọba búyàn gan àwọn yóò gba rárá ó ti wá bú ó wà ní àti ah, ẹ̀rí tó náà ṣe ni àbí àwọn ẹ̀rí tó gbàgbé àyílé òun náà ṣe imam ahmad ibn hanbal alayhi rahmatullah nígbà tí wọ́n sọ̀tàn nígbà tábùlá ìlú Umar bu ọmọ nǹkan ó tún wá ní pẹ̀lú tọ́ọ̀sẹ̀ yìí èyí sì ní bá wọn sọ̀rọ̀ mọ́ láyé wọ́n ní kí bàbá yìí fi wọlé ọlọ́run bá sọ sí bọ́ọ̀mọ́ rẹ̀ sọ̀rọ̀ mọ́ níbi tára tá a dé pé àá ànábì sọ̀rọ̀ báyìí wọ́n ti confront ọ̀rọ̀ ànábì ká tó máa sọ àwọn àìmọye àwọn ẹlòmíì débi ọ̀rọ̀ ànábì nìkan kọ́ náà ń confront mọ́lẹ̀ mi ayé àlùkò ni ó dìde ó ẹlòmíràn wà ní ẹ gbọ́n wọ̀nyí ní àlàyé báyìí náà ń ṣe kó ń lóòótọ́ àlàyé ara rẹ̀ náà nígbà tí ti gbọ́n kó wá ní ẹjẹ́ á sì ní gbọ́n ní ohun tí mo mí nìrè àmìyàn sọ̀rọ̀ a ní ọ̀rọ̀ sọ́kùsọ ó wá dákẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin wá ní gbẹ́gbà náà ní ìyí nǹkan ní sọ ẹ wá wọ́n rán ayọ́rọ̀ ẹgbọ́rọ̀ máa wọ́n rán Abdullahi ibn Umar inú sọ́jú bá àwọn oṣù àlàáfíà wọ́n ní kò bá ọmọ òun lè sọ̀rọ̀ mọ́ tóbi dí kíní tóbi dí kó wọlé ọlọ́run lásùn ẹ̀rí pé ó kọ ọmọ tá à dá sí láti ó kọ rẹ̀ Bilal torí àwọn ọlọ́mọ kéwú ẹ̀dì ìyẹn kìíní kan torí àwọn ọlọ́mọ kéwú ni bí bá dá àwọn ọlọ́mọ kéwú ni bá ti sọ iná làbá ti sọ àwọn àfa ẹnu wọn kò lórí pé ọmọ mo ní ọmọ wọn torí nu èyí tó pọ̀ nù ìwáyà tí Bilal náà gbà mí ìwá wọ́n jẹ́ àmọ̀ sí Bilal ni ẹ̀rí pé ìwáyà yìí náà dárúkọ Bilal rìwáyà mi ń bẹ́ńgbà tó dáa kọ ọmọ wákìlú ló pè é wákìlì yìí sì ní lóòótọ́ nínú ọmọ abdullahi nínú ẹgbẹ́ ìgbòho náà wá bí sálífù ta ló jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò pẹ̀lú bí láti wà nínú ọmọ abdullahi nínú ọmọ so túmọ̀ sí pé ìwáyà ta nílẹ̀ yìí ti lọ bí mẹ́ta ìwáyà kan òun ló bẹ̀ sọ́ọ̀gì ìyí ń jẹ́ àmọ̀ pé bìláàlù ni rìwáyà míì ní wákìlù ni ó di mélòó rìwáyà míì ní ìkànnú àwọn ọmọ abdullahi nínú ọmọ ọdí mẹ́ta àwọn afáwa ni èyí tí ó dákọ rẹ̀ ẹjá fi tó dákọ rẹ̀ tó pé àárín ọmọ méjì ní káwà sí àwọn mímu àwọn alfáwa ní ìtumọ̀ tá a lè fọ́rọ̀ ní pé méjì ni èèmọ̀ ká ní bóyá àti bìláàlì àti wákìlì àwọn méjèèjì lọ́jọ́ sọ gbólóhùn yẹn níwájú bàbá wọn ní bàbá ṣe búrú àwọn méjèèjì ọlọ́wọ́lé bá tàbí ká ní ọ̀tọ̀ ni ìṣẹ̀lẹ̀ títí Bilal pé Bilal ṣe tiẹ̀ àbáwá bá òun wí tán ni wákìbù náà bá ṣe kínú lòun náà bá tó ṣe tiẹ̀ àmọ́ àlàkùnlé ha ìṣẹ̀lẹ̀ ní sáà ṣe kínú ó wáyé àmọ́ torí àwọn ọlọ́mọ tí ó kákan mọ́ gbé lọ bẹ́ẹ̀ pé Bilal nìkan àwọn ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ òun tó jọmọ́rọ̀ nígbà táwọn àlùfáà tí wọ́n pàkíyèsí púpọ̀ àá tó wá mú àǹfààní kan lẹ́hùn pé àti nínú Islam àmọ́ ń bá yàn wí àmọ́ dédé wí àmọ́ ń bá yàn wí ìbániwí ń sì mọ́ ń le jura wọn lọ ìbániwí mọ́ ń ṣe kí lágbèjọ mọ́ ṣe mọ́ ń le jura wọn lọ ṣe rí àwọn àlùfáà oníwàásù àfa àkọ́wọ́ ń kéwù àwọn àlùfáà kan tó ní sí ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí medical doctor ni kí mo pè medical doctor àbáwọn tí ń ta ìtọ́jú kódà àwọn ọ̀tálítì therapy kí àwọn bàbá wa lágbo àwọn sílẹ̀ mọ́ pé wọn àwọn ilé native doctor àwọn bàbá lágbo àìsàn tí ń bá ń kéèyàn ẹ̀dá kò ṣe oògùn kan náà lọ́mọ ń fúnyàn fún ìdàgbógun fún ìdílé lórí ìdílé ṣe pé nǹkan mi lè ṣe oògùn tí wọ́n fún yín tí wọ́n ní ẹmọ kan lá yóò dọ́ àbí òní dùn tẹ́lẹ̀ ilé yóò máa dùn pé á ah, ẹ̀sìn ní ìgbọ́dọ̀ lájú mẹ́jọ lọ ẹ̀sìn látẹ́ǹtì níbi tó dùn díje kí ni tó dùn dé báfò ní wà sí kiri nù àfò ní wà sí jọ mi ọ̀rọ̀ rẹ̀ tí ó bá já ìlẹ́nu rẹ̀ yóò máa dùn tẹ́mọ̀ ní á ah, kó sì máa kó má dákẹ́ mọ́ ntí mọ̀kọ́ọ̀mù bẹ̀rù tó ní ìdùnnú tí a pé àìsàn mi ò ṣe ìyẹn lọ́dọ̀ dọ́tọ̀ yóò lábẹ́rẹ́ lẹ̀ gbà abẹ́rẹ́ yóò gbìyànjú àbí ò ní gbìyànjú ẹ̀ yóò dùn yàn díẹ̀ àbó ní wàásí jọ mi wàásí eré ó ta ni lára díẹ̀ oyé ẹ sì lọ rèé ṣe àìsàn ní ohun yín wọn ni eléyìí tá a ṣe yìí a sì ṣe abẹmú yín ní ohun tẹ̀wé yìí ti tún lágbára díẹ̀ ó sì lanú rẹ̀ ní ká tó lè gbé tá a gbé jáde jáde mẹ́ẹ̀ ẹ̀fẹ́ ọlẹ́lọ́lẹ́ lọ́wọ́ fún ọ láwọn abẹ́rẹ́ kan pé kọlìmọ́ Filipino tí wọ́n bá ń ṣe lọ́wọ́ àbúkọ́ bá ṣe náà wọ́n Filipino àbọ̀ ní Filipino péèdì tó tún fìlì báyìí mọ iye ọjọ́ gan ìmí ìjọ lè dà ìmọ iye oṣù dọ́ọ̀bà rẹ ní fíìtì rẹ dáadáa bí ọ̀rọ̀ àwọn àlùfáà àtòrí nù bí ìsìláàmù ti wá gbé àtúnṣe tá a mọ̀ ṣe kalẹ̀ rẹ̀ ìgbà míì àwọn ará bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wà àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà wà àti mi ìlú báyìí nídé gbà mí yẹ àwọn èèyàn mọ̀ rẹ́ ni tí wọn náà abúlé àti mọ̀ rẹ́ ni ìmí ìgbà mi ìmí ìtìrẹ́ àbá ojú yóò dá wáyé yóò dá sílé wáyé ìmí ìdílé yóò dá wáyé nìkan kọ́ wọ́n lálàáfí ẹni ọ̀hún ni ìdílé ilé ìyá lálàáfí rẹ̀ kẹ́lẹ̀ pẹ́lẹ̀ ìyẹn bú ni ẹ̀kọ́ òun bá ti mọ̀ bá látọ̀dọ̀ ànábì àtàwọn sọ̀hábà nìyẹn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ìgbà ní ọmọ ọbẹ̀ yóò ṣe nǹkan ní ìtẹ́ òfin fún yín ànábì ń bẹ mọ́sálásí pẹ̀lú àwọn sàbẹ̀ ara oko kan ó sì wọnú mọ́sálásí ó sì bọ́ ẹ̀gbẹ́ kan nu mọ́sálásí ètò ìtọ̀ bẹ́ẹ̀ àwọn sàbẹ̀ jẹ́ pàgbé ah ní mọ́sálásí àtọ́jú ah, àtọ́jú ah, ah nígbà àtọ́jú ó sọ̀rọ̀ àti ah, ẹ̀ bílẹ̀ bílẹ̀ bílẹ̀ ó tún wá sí gbogbo ẹ mọ́ dákọ̀ ní mọ́ jù ẹ̀wọ̀n kan ẹ̀ filẹ̀ ẹ̀ tún mọ́ dáa ìtọ̀ mọ́ di ẹjọ́ sọ̀tọ̀ rẹ̀ dáadáa ó sì tọ̀ tán jù mọ́sálásí náà ni ó òun náà sì tọ̀ sí ládá ó sì tán ó sì ó sì wọ́n ṣòkòtò padà ó sì fa ọmọ òkòtò kó lè èyí mọ̀ bí ó ṣòkòtò rẹ lókùn jọ náà kọ́ máa ní ọmọ lólókùn ó sì ṣe tán àlejò wa kò fi wá sọ́ọ̀tì níbi tó ń wò yìí mọ́sálásí wo kí la pẹ́jọ mọ́ mọ́sálásí wo àyè mọ́ sí mú nǹkan báyìí bẹ́ẹ̀ ẹ̀gbin lélẹ́yìí àyè mímọ́ lélẹ́yìí ó ní ẹ̀rẹ́ àtẹ́mí mọ́ ní yìí tí wọ́n láwọn sàábé tán pariwo mọ́ lẹ́ẹ̀kan àwọn lànàbí sọ ìgbóyà gbóyà wá ọ̀yà ẹlọ rí bá nà mi gara wa wá ẹ̀dà omi gara wa bí mélòó kan sórí ìtọ̀ rẹ̀ tó tọ́ kó mi rè kó pọ̀ ju ìtọ̀ lọ ayé mi ti mọ́nà mi tẹ̀gbẹ́ àdábí ò sọ fún gẹ́gẹ́ ní kó lọ yìí kan <laughs> omi wá fún ara ọ̀kan lọ ẹgbẹ́ àdábí ti bá ayé mi ẹ tó wà ní mòmí àdábí ti wọ́n lọ pẹ̀lú àwọn jẹ̀mọ́ nínú mọ́sálásí kì í sáà fún lẹ́nìkan bá ti ń sè ilé alhamdulillah ìgbóta alhamdulillah ìlà lọ́kùnrin kan bá ní yarhamukallah kò sí yẹ kó so yarhamukallah tó ti ní yarhamukallah láwọn èèyàn bá wojú rẹ̀ lórí ìlú àyẹ́gbé ah, ah, mọ́ ti bá wọn tọ́lọ̀ ah, ní ah èwo ọkọ̀ bọ́ ọgbà ìtàn nígbẹ́ tàdákẹ́ dákẹ́ lọ́kàtí òkú tàdákẹ́ ìwà ni tó bá dákẹ́ tẹ̀ nígbà kírun lọ tọ́ ńgbà kírun tán ànábì jìrì tí ń bá ti ń bẹ lórí ìrùn gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ lànábì mọ́mọ́ ìwúlò lọ́wọ́ ara rẹ̀ wọ́n lànábì onímọ̀ òjìdá àmì lúmọ̀ rẹ̀ ti mọ́ nínú mùjídà nàbì nù tí bá ti ń bẹ lórí ìrun gbogbo tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ pátá yóò máa rí gbogbo ẹ̀ báyìí gbádábi ti kírun tán àdábi ni áá ah, ah, ìgbà ń kírun lọ́wọ́ lẹ́ẹ̀kan dalẹ́ ni tó ṣe báyìí báyìí báyìí á ah, àdábi ni èmi ni àwa sọrí ìrùn táà mọ́ ikítọ̀ owó yìí láyé sùlùfù fi hà kàláàrùn náà àìmọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo táà mọ́ sùlùfù ìlú kò ju ìrántí ọlọ́run lọ ẹni ó sàlẹ̀ alhamdulillah ànábì ò bá rú torí pé ń ṣe ìrántí ọlọ́run ànábì wa gbọ́ ọkùnrin wa ni áà mo ti ń ra kọ́ni kéwú láyé mo ti ń rí akọ́ni lẹ́kọ̀ọ́ láyé mo ti ń rí àwọn tíṣà láyé èyí tíṣà tó ń dá àbá mẹ́wàá Muhammad tó máa yẹ kọ́ lẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ olùgbé lọ́wọ́ irú àwọn títí máa wá pọ̀ ní ìṣẹ̀ṣẹ̀ àná tẹ́lí bí yóò ti pọ̀ bẹ́ẹ̀ náà gàfi ju ẹ̀rọ mẹ́ gbogbo ẹ̀ní mẹ́lọ́dọ̀ ànábì níjọ́ kan àwọn jẹ̀mọ́ kan wá ànábì wa mú kan ní wọn pé ìwọ ni ọjọ́ ìmọ̀ mú ìbá ń kírun gbòlùbẹ̀ kan náà anábì bá sọ fún àwọn èèyàn rẹ̀ bá tó hàbá láàyè sọ́lì lákàn ilé ìdájì lọ kò gbọ́dọ̀ kí ní kó ṣe ìmáàmù fún yín ah! lásìkò náà wí lásìkò ló bá bẹ́ tuntun ló bá jáde aláwọ̀ wọn náà bá tún tó wọ́n bọ́ sí iwájú bá ti kọ́ọ̀mù ọ̀nà láwọn ìgbọ̀nà tó ju wá tí kọ́ọ̀mù bá alábọ̀dọ̀ ànágbé ẹni kò lè ṣe kọ́ọ̀mù tó gbọ́ gbóò náà ni wọ́n bá ká ẹ̀ gbọ́ yìí kò jẹ́ fún wa mọ́ ó ti ké gbàgbá ìlọ̀gà lọ́gbìn ayé àdáríyá wọ́n ní kí irun nítorí àwọn ìyẹ́lẹ́ pé ẹni kí máa kí irun máa wọ́n kí ó kí anábìrì bẹ́ẹ̀ ìwọ ìwọ ń kírun lọ́wọ́ fáwọn èèyàn ọ̀rẹ́ ṣe ìmọ̀ ọwá ń tutọ́ kíbúlá ọ̀n ti kírun ọ̀n ti tọ́ ibo sí kíbúlá àti wọ̀ ọ̀mọ̀ pé wájú ọlọ́run lọ wà ní ẹ̀dá kí ló ṣe jàmá kí ló ṣe ó tutọ́ síbo sí kíblà anábì wá torí ẹ̀ṣẹ́ kínú anábì rọ lóye oyún ọdínkù ìmáàmù ẹnìkan sì tọ̀ sí mọ́sálásí kílà bá bìí dèbò anábì ń kàrámọ̀ rẹ̀ ó tún pọ́lé ó tún ní kí wọ́n máa dá ìjọba máa ń dì ẹ̀dàkùn nínú ìtọ̀ àti tọ́ ìwòlẹ̀ méjì nínú méjèèjì ìtọ́ ní àmọ́ píkì kan là náà nílò mẹ́rin kìí ṣe mẹ́tọ̀dù kan là á fi máa ń ìdánilóbi ló ń bẹ̀ òní pé ah, ah, ẹ pé ẹni tá a ló wọlé tó tọ̀ sí mọ́sálásí bóòlù láti tó kọ́ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ara àti láti àrò kò nígbà sádà ìmọ̀ ni kò yé òun ni ẹjẹ́ ajó ṣe kínú ẹjẹ́ ajó yé e ni tọ̀ eléyìí kí ló máa dábì wá lé wọ́n díẹ̀ wípé ah, mo rí pé wọ́n nímọ̀ láàrin wọn mo ti fi ọ́ jẹ ìmáàmù àwa náà nínà ọjọ́ náà mọ̀ tán ìwọ lọ́ tún wá ń rí ọlọ́run fi ń sọlọ̀lọ̀ àtẹ́jẹ́ ẹ̀ẹ́ gbogbo ẹ̀ ló ní àlàyé ó ní ẹ̀kọ́ tó bá àti mọ́ ń báwọn èèyàn lò kí ni gbogbo ìran láàmọ̀ rọ̀ fún wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni a mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ń jọ mí yẹn tó bá yẹ kẹ́ lè kókó mọ́ ẹjọ́ kínú ni ẹlẹ́mọ́ ẹjọ́ tó mú mi wá àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tí ó bá kírun àṣùbá àtàbà kí máa ń lọlé gbogbo àwọn yàrá ànábì tó sẹ́gbẹ̀ mọ́tọ́lá sí báyìí Fátímà ọmọ ànábì àti àbí òun náà àráǹdì náà ní gbé ànábì sì fẹ́ràn Fátímà gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ fẹ́ràn rẹ̀ tó gbọ́ wọ́n ànábì fẹ́ràn Fátímà débi pé tí Fátímà bá ń bọ̀ lọ́ọ̀kan báyìí tí ànábì ìjọ lórí ìjòkó ọ̀kan pàtí mo dìrì yóò lè pàdé ànábí wa ọjà ara wọn kódà lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò tún wá mọ̀ọ́mọ̀ máa ní lẹ́bí jòkó sórí ibi tó ń jòkó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí fẹ̀mí láàrin iṣẹ́ ànábí wa ni pé ànábí ní ìṣe kan tó bá ti kírun àṣùbà àtàbà gbogbo yàrá àwọn ìyàwó rẹ̀ yóò tọ gbogbo ẹ̀ yóò sàlámà sí gbogbo wọn yóò sàlámà sí gbogbo wọn yàrá ẹni tó bá fẹ́ dé tó ní ọjọ́ náà níbẹ̀ ni yóò wá padà wá dùn sí i ní ìṣesí rẹ̀ láàárọ̀ ní tí wọn oníyàwó méjì mẹ́ta fọmọ mẹ́kọ̀ọ́ mẹ́ wọ́n dọ̀ lẹ́kọ̀ọ́ wọn mẹ́kọ̀ọ́ jẹ́ náà mẹ́rin tọ́ àwọn àríkà méjì wá fẹ́ bẹ̀rẹ̀ yàrá Fátímà ní ti mọ́ bẹ̀rẹ̀ yóò kànlẹ̀kùn yóò sálámà yóò wọlé sọ́dọ̀ Fátímà tọ́ la ilaha illallah alibá náà ti dín jọ kàn mí ó ti dé yàrá Fátímà báyìí ó sì ti ń yọjú ó tún nínú báyìí kò sì kó kẹ́lẹ̀kùn débi tí ó tàlámà débi tí ó wọlé tọ fátímà bí tí mo wọlé tọ bóòlù adé fátímà jẹ́ náà lẹ́nu ọmọ ànábì ànábì wa lọ ẹgbọ́ àwọn yàrá ìyá tó kù kò wá dọ́dọ̀ fátímà bí àdìdì bí nìyẹn tàbí wọlé báyìí ó kàn bá fátímà náà tó náà ti lọ ìfẹ́ bàbá tọ́mọ ní ó ti rọpọ́jọ́ kalẹ̀ o náà ti ń wò bí aláàánú àríwá ní apájúwọ̀ sí òsí ah, ọlọ́ni ó fi kọjá lẹ́nu ọ̀nà yàrá ṣe jẹ́ àmẹ́rìkọ́ ní tí mo rí láàárọ̀ ìsálàmù ojú wa kò ṣe kẹ́kẹ́kọ́ á ah, àlejò wá rí pé inú fátíwà ti gbàgbẹ́ ọba ni á ń sọ̀rọ̀ ah, ìjọba sí mo jẹ́ fún ọ lànàbì bá àbí àlì ó bá lọ sọ́dọ̀ ànàbì sallallahu alaihi wasallam ah kẹrẹ wọn fún wọn lọ ah ẹ ẹ ẹ ẹ ẹ ìyàsọ́dọ̀ wa láàárọ̀ yìí kódà mẹ́jẹ̀ ń tẹ̀yìn o fátímà ń bẹ níbi tí ní ti sunkún lọ́wọ́ nítorí pé ìwà sára wọn sí wa àlọ́bí ẹ ní ti wọn á sára wọn sí ṣé ìwọ ọ̀rí tó ni ẹ̀yin náà wá lọ rí lu kọ́tíìnì tán wá kó ẹ̀ṣọ́ sí lára ẹ̀yin náà wá fi ń ṣe kọ́tíìnì sínú ilé ọmọ tèmi aládùúgbò ẹ̀kọ́ tó kó sani ń lórí ayé tó di ayé ta sọ́ni bí ìfẹ́ lórí ayé ọlọ́run má fẹ́ lórí ayé olówó tí ó lórí ayé ọlọ́run èyí ló mọ̀nà káyé àmọ́ mo tà lẹ́tà lọ́dọ̀ ọlọ́run ni pé ìgbésí ayé ìtẹríba ìgbésí ayé ẹni tó ráyé sá ó ní mo tú ìsáṣe kínú láti gbé

amọ́tánà bí n bá jà sí òjú pé ah, ọmọ tèmi nìwọ bí gbogbo àwọn èèyàn bá ti ń dulé ayé ìwọ gbọ́dọ̀ máa ṣe kínú kò gbọ́dọ̀ máa dulé ayé nílẹ̀ sọ pé bẹ́ẹ̀ nìkan bá dẹ́rú ẹ̀wò nìkan kó wá lóun alùsù náà sọ pé dáná àti ẹ̀sùn máa lè sálámọ̀ sọmọ rẹ̀ àà ah, irú súnà òun kí ẹ̀ máa lè sálámọ̀ sọmọ rẹ̀ ìmọ̀ fara rẹ̀ balẹ̀ bá a bá ń bá èèyàn wí bí ìbáwí ti máa ń wá nù à ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ ni wẹ́ẹ̀ kì í ṣe tọ̀tá

àni ó ti dé báyìí àmárì ni wàlám yọrọ ṣílbùnì àwọn ṣòro àwọn àdé wọn ní túmọ̀ ní pé wàlám yẹ kó lè marhaban kò sọ pé a máa wulẹ̀ máa rárá fún ó sálámà sáà nàbí gbọ́nà nàbí sálámà rẹ̀ lọ́ọ̀dì kọ́kọ́ lọ fọ́ kí ní owó rẹ̀ nìdàmì náà lọ́ọ̀dì tí kí lè fọ́ kí ní ọ ànábì ò dáhùn kìíní wà ẹ́ Ammar bin Yasir lára àwọn tó fi gba ìsìláàmù tipẹ́tipẹ́ ni tó yẹ pé ànábì ìlànà tí ń fi mọ́ ń kọ̀ rẹ̀ sí àwọn èèyàn kéde kí ni kìí ṣe yọ kan mọ́ gbogbo ẹ̀ ibi tó bá ti wá rí sáà ànábì ti lé kókó ó nídìí bóyá ànábì ti consider pé ah, ah, ìwọ lẹ́kọ̀ọ́ náà tẹ́lẹ̀ e, èèyàn kan lè dẹ́ṣẹ̀ kan náà ànábì ó ti bẹ́lẹ̀ lọ́nà mi yóò bẹ́lẹ̀ náà lò ní ọ̀nà mi ilé ìkòyí ẹ̀mí ìyàkan ló tọ̀ ọmọdé aláàbí kò yé ní àìwọ ó yé wọ tó mọmọ sí báyìí olóyẹ sí àáfàá tí bá ń da nǹkan rú àtàláìmọ̀ kan tó bá jọ ń sọrú nǹkan kan náà tẹ́lẹ̀ tó já láìmọ̀ kan o àákànwọ̀ rábà ẹ̀sọ̀ ilé yóò mọ̀ tó máa ń gbé sọ ni àmọ́ ọ̀sọ̀ pé lẹ́lá àbá àtọ́bá sọrú ẹ̀ àwọn gbọ́dọ̀ lé gbogbo mọ́ tí wọ́n tó sóyẹ̀ tó pọ̀ nù já kò mọ́ ká lè mọ̀ pé àwọn àkódà ah, tó gbé wáyé àwọn yòókù lè ṣe kínú ìgbà hmm, lọ́wọ́ rẹ̀ ní tí máa ń bí àlejò kòkó mọ́ra wá gbà mí ló fi jẹ́ pé àlìlù wà ṣídà méjèèjì ló wà wọ́n a máa gbọ́dọ̀ máa fi kíní kan pé al ìpìlẹ̀ gangan ní àlìlù òní kárọ̀ ìpìlẹ̀ ní àmọ́ ìjọ tá a bá dé mọ̀ hálù ṣídà tá a bá débi tó yẹ ká ti lé àbẹ̀kínú alì àmọ́rí ọmọ ìyá mi ẹ̀ eh, okùnbó láti wá fẹ́ wà níwọ̀n tí wọ́n ti ta fẹ́ balance àìbáláǹsì ọ̀rọ̀ yìí mọ́ onígbò wàhálà táà bára wa náà ẹ̀rẹ́ lómi àárọ̀ àárọ̀ ìpìlẹ̀ ní káàrọ̀ ibi abẹ́ rọ̀ ó bá lọ rọ̀ rọ̀ tó bá yẹ́ mọ̀ àwọn mọ́ ń lágbọ̀dọ̀ mọ́ wà wọ́n tún wọ́n sì lágbọ̀dọ̀ wà ọlọ́run tọ́ pamọ́ kọ́ wa mọ́ ṣe wo níbi ó bá yẹ ká ti máa rọ̀ ọlọ́jà lè máa rọ̀ ńbẹ́ níbi ó bá ti yẹ ká máa lé ọlọ́jà lè máa lé ńbẹ́ ọlọ́run kọ́ wa jẹ́ aṣọ ní kókó di lànà ìjọsìn tiwa mọ́ sì jẹ́ aṣọ rírọ̀ rẹ̀ bẹ̀tẹ̀ táàbí wa tó ń jẹ̀kùjẹ́ mọ́jú jẹ́kùn náà ní gbogbo òṣèlú wa máa darí wa síbi tó bá ti yẹ ká rọ̀ àti níbi tí kò bá ti yẹ kí a lè tọ́ àdìsí tá a tó lélẹ̀ ẹ̀rí pé olókùn kẹ́kẹ́ fún àwọn àwọn adúgbò ẹ̀kọ́ yìí àwọn abẹ́lú àwọn أدلوا وبمنه وكرمه وعيده وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ní tèmi ibi tí àárín ewu tèmi táàrí ma ó dàbí pé bẹ̀rẹ̀ láti ilẹ̀ láti bá dé ọlọ́mọṣà fún alábòlé ọ̀rọ̀ ó sì ṣàlékún dáadáa fún wa àwọn tábà wá ní ìbéèrè tí a bá fẹ́ béèrè nípa àwọn àlámọ̀lé náà abẹ́lọ́n sọ̀hánà wọ́ta alákùnmọ́ta ṣe àlékún dáadáa àti àlékún ọgbọ́yé àti àlékún ìdúró déédéé ọlọ́mọṣà sí fún wa. جعل لي الثمان سوسي تفضل yàlla aisha rọ̀dọ̀lọ́ bọ́n aláàfẹ́kọ̀ ìbéèrè gbogbo kan ni wọ́n béèrè wọ́n ní gẹ́gẹ́ bí ká mọ́ kọ̀ fóbìnrin ta kílé ní wàtẹ̀lẹ̀ ọmọ sáláṣí ṣàǹkà ní aláwọ̀ àríṣà ní pé ah, ápàlà lẹ́bí bá wà láyé torí gbogbo táwọn obìnrin yà yìí kò bá kọ̀ fún wọn gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ fún àwọn obìnrin àwọn àgbàlọ́ Israel gbé ìjẹ́ káwá rẹ̀ tó wà ní òfẹ́ mọ́ lórí ẹ̀ lélẹ̀ pé tọ̀ látara báyìí tí wọ́n yàwó ti ní mọ́mọ́ lọ mọ́ṣáláṣí ọlọ́pọ̀ ṣàṣàánú wa kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò sí ẹ̀rí pé yàrá wáyíṣà náà àwọn náà kan sọ̀rọ̀ ń sọ pé kálà nàbì ń bẹ ní ayé tó ní bẹ́ẹ̀ yàrá wáyíṣà kan kọ̀ndẹ́mù ló ṣe sílẹ̀ ìdí nìyẹn a ma kọ̀ndẹ́mù irú ìṣesí pàkíyèsí fáwọn obìnrin wá gbogbo ìgbà tán bá ti múra wá mọ́ra dáadáa a máa wá sọ fún wa pé irọ́ bá ń kọ́ àti ní a máa múra wọ́n ní pé pé èèyàn lè máa kírun ní ilé pẹ̀lú fámílì rẹ̀ tọ́jọ́ tó mọ́. Ah, wọ́n ní ìyẹ́ yẹn lè máa kírun ní ilé pẹ̀lú àwọn fámílì yẹn tó bá jẹ́ pé àwọn àfojálàbí ni wọ́n pọ̀ ní gbogbo àdúgbò tí èèyàn wà. Ah, irú àfojálàbí ni ìmí ìbẹ̀ ó pẹ̀lú káfà látàlá tún kó kàn máa lòdì kó máa lòdì ìyàwó kó máa ọmọ ló lọ ní káyà fún ìgboro ilé ìbílẹ̀ àdéhùn òsì tó ní amákẹ́rù lẹ́yìn ìlú yẹn bẹ́ẹ̀. lóò bàbá rẹ ni tó gbádùn jù lọ ó ṣe kéré òun ló dáa jù lọ kákẹ́rù lẹ́yìn rẹ̀. sọ àmọ́ tó bá kàn jẹ́ pé ẹnu máa ń tí ń ṣe irú àwọn yìí bá ti ṣe. àmọ́ tó bá lọ rí jẹ́ pé ó bá tiẹ̀ dé ni pé ń jẹ yẹpẹ̀ ń lọ rí gbẹ́bọ lọ láwọn oríta sílẹ̀ ní àdúgbò ilé ìlàgbọ́dọ̀ kírun lẹ́yìn rẹ̀ tọ́ka ní irú stéètì báyìí gbogbo oníjàlàbí àdúgbò wa wà ìyẹn òsì ti bẹ́ẹ̀ kọ́ mọ́ torí gbogbo àwọn jàlàbí náà wọn náà wọn àyẹ àdàbà kan náà wọn ju wọn ní grade so ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ àlọ́. wọ́n ní báwo làwọn ṣe máa ṣe mọ́ grade lẹ́yìn tó ń ké ìṣà àti pé báwo làwọn ṣe máa kà fáṣà lẹ́yìn wọn. àbò láti lè ṣe mọ́ grade lẹ́yìn ẹni tó ń ké ìṣà àkọ́kọ́ àwọn mímú àwọn wọn gbà hàn fìgbà láàyè rẹ̀ lẹ̀ ká mọ kí o mọ́gírìjì lẹ́yìn ẹni tó ń kí ìṣà ìjẹ́ kí ló dé wọ́n ní torí pé ìrun yẹn ò jọ ara wọn olókùn mẹ́ta ni mọ́gírì olókùn mẹ́rin ni ìṣà àwọn mímọ́ àwọn àlùfáà àwọn jù ní kò sí láìsí kò sáburú mẹ́rin kò sí kíni kò sí láìsí kò ní sí aburú mẹ́rin ká mọ kí mọ́gírìjì lẹ́yìn ẹni tó ń kí ẹ̀ṣà àwọn alọ́nà méjìlá mọ́ ń gbà tó kí ọ̀nà alákọ̀ọ́kọ́ bá bá ti ń kí ń lọ sádájọ́ bẹ̀rẹ̀ a bá ti dórí látẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tán forí kanlẹ̀ alákọ̀ọ́kọ́ àti kejì tán tẹ́ pé ìmọ̀mù obẹ̀ bìí lọ sí ẹlẹ́ẹ̀kẹrin aláwọ̀ wà jòkó mẹ́ àwọn àtàtàyà bàbá wa parí àtàyà tí ìmáàmù ó fi parí ìrun rẹ̀ lẹ́ẹ̀kẹ́rin tó náà fi tàtáyá bí ìmáàmù bá wá sálámà àwa ló wájú kínú àwa ló sálámà ọ̀nà àkọ́kọ́ rẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní pé àábá ìmáàmù bẹ̀rẹ̀ bá ti sọ lẹ́ẹ̀kan tàbá lórí lákẹ́ ẹlẹ́ẹ̀kẹta àwójòkó bá ti bí lẹ́ẹ̀kan ẹ̀yìn rẹ̀ ni bàbá wa sálámọ̀ sí wa tán òun yẹn imam so òun náà máa bá tiẹ̀ lọ pọ́ ajẹ́pọ̀ àtìkì tó wá sí tán a lè tètè tó jọ ìní rẹ̀ níbi ìrun ìṣà so àwọn tí wọ́n gbà láàyè náà àwọn àlùfáà àwọn àlàyé tí wọ́n ṣe rí ọlọ́mọdé fún wa ní àgbọ̀yé tó máa wà. téèyàn lè dìlé ọ̀hún téèyàn mọ̀ pé ìmọ̀ọ́mù tó fẹ́ sẹ́wọ̀n lẹ́yìn ẹ̀dọ́gbà oní ìdíje òpè tó bá ṣàtúnṣe sàn yẹn sàn máa kí sí ìyẹn padà. oníṣùfì gidi ni imam ń láṣọ lẹ́ẹ̀kan kí ṣùfì rè ò bá ti sọ di kèfèrí ká ní ṣùfì gbọ́kànlá tẹ̀lé àwọn ọmọkàtà lórí sọ̀lájú bá bí wọ́n dé gbogbo ẹ̀ tá a bá ti ní ìmáàmù ní ètò gbádùn jùlọ lálùmú kò sí tó ní amọ́sí ọ̀rẹ́ ìwé ṣùfì àmọ́ ká lórí ṣùfì tí ṣùfì rẹ ti bá dé gbójú bí kèfèrí bóyá ìdí ti kílẹ̀mù kó àtọ̀ náà tó ń ṣe ní ní ní sọmọ ẹ̀hún eh, mọ́ tí ó tẹ̀lẹ̀ lọ́la gbogbo àwọn ilé yìí àwọn tí ó fi wọ́n ti sọ wọ́n di káàfì nínú àlékèrò lẹ́yìn ìlú ọlọ́wà rẹ̀. onísúfí tó bá gbà pé sọlátùl fàtí ó lọ́lá ju àlùkùránì lọ àìkírò lẹ́yìn ìlú wọn náà àìlẹ́kìnìjàmá àìkírò lẹ́yìn ìlú wọn náà àbí súfí tó bá gbà pé sọ̀látùl bá tíjọ́ ju irun lọ ogun àwọn ilé ibú tẹ́ bá ti ń gbọ́rú ẹ̀ lẹ́nu wọn má ṣe kí ni má kí irun lẹ́yìn wọn o débi tó wà tó pọ̀ fẹ́gbà bá tó wà lẹ́nu rẹ̀ ọlọ́mọdé àtàlù wọn lọ́láwà lọ. èèyàn kan ní éèjì wo ni bàbá àtọmọ ti stop láti mọ ọjà ara wọn dà kò ní éèjì tó bá ipá ń sọ̀rọ̀ pé kí wọ́n ṣe kí ni kí wọ́n ọjà ara wọn kò ní kí ni kò ní éèjì Aisha amin fáfímọ̀ ti ń bẹ nílé àní ó ti ń bẹ nílé ọkọ tó ti bẹ́ẹ̀ wọn àtànẹ́bí àmọ́ ọgbà ara wọn so ìntàn kan gbọ́dọ̀ máa ṣe ó ní pé wọ́n lè kíkà ara wọn gan àbúgbọ́dọ̀ jẹ́ mo ẹ̀kẹ́ ó gbọ́dọ̀ jẹ́ láti bí ètè tí ètè ilé yìí haramu nílé láàrin bàbá sọmọ náà haramu ní láàrin ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ẹ́ni tó ti jẹ́tọ̀ọ́ ojú àárín ọkọ àti ẹnì kò lẹ́tọ̀ọ́ kó fi èsì obìnrin ṣeré pẹ̀lẹ́nu tiẹ̀ abítání àkọ́kọ́ rẹ̀ àmọ́ bàbá ẹ̀gbọ́n lọ́kùnrin wọ́n lè kọ́ ju ara wọn wọ́n lè kí ara wọn ní ẹ̀kẹ́ ọ̀gbọ̀dọ̀ tó bá ń lọ wallahu ta'ala a'lam. ó ṣe ní ọtí bẹ́ẹ̀ ìpayà mi láti sọ ní pé bàbá tí ò fi ìtọ́jú fún àdúgbò kan. a ti sọ yóò lọ́sẹ̀ tó kọ́kọ́ lọ lè gbọ́ ìyíká wọ́n ní sí èèyàn lè lo àdéhùn sàárì fún evidence pé nǹkan tí àdéhùn ń sọ pé nǹkan tó wà ní ọjọ́ ìjọra wọn. àìyá lè lo àdéhùn báyìí àdéhùn tó bá lẹ ó lójú àwọn ó ní àwọn àlàyé tó pọ̀ a gbọ́dọ̀ fi àìmọ́ fi àdéhùn báyìí fi ṣẹ̀tù àìmọ́ fi ṣe kí ni àìmọ́ fi ń ṣe ẹ̀sìn àmọ́ àwọn àlùfáà wa ṣàlàyé àwọn nìkan pé ká ní àwọn kíní kan bẹ̀ à ń pè ní pàbọ́ ìlú àmàlì ó làwọn iṣẹ́ tó ṣe pé lóyá iṣẹ́ ordinary gbogbo àtìmọ̀tán ṣe olóore hadith ni wá encourage wa lórí ká tó mọ̀ sí iṣẹ́ náà dáadáa wọn ní òkè àákàn ọ̀mọ̀ pàdé tó náà sọ ni so sí ìṣe pé iṣẹ́ kí ló gbé wá sí iṣẹ́ dáadáa àmọ́ ìhun náà tó lálàyé èyí gbogbo àwọn àlùfáà náà náà tó gbà yọ ìyóò náà wọlé àmọ́ majority ló dàbí pé ó gbà á. bákan náà ọ̀tọ̀ wá ní àdéhùn sọ bàbá ahmad ọ̀tọ̀ wá ní pé káàdì ti mú ọ̀rọ̀ kan wá èyí wòye wá ti ní bàbá ahmad nìkan nǹkan lè àti wá mọ̀ nínú ṣẹ̀rí àtẹ́lẹ̀ bóyá ayálu kùránì ti establish ẹ̀ àdéhùn ìjọ ìdù kan náà tó wá sọ rú èyí ayálu kùránì sọ àákàn mọ fàdí tó ń ṣe ìtìná tí mo pé ìtìná àákàn just kó tiẹ̀ ní òun gangan kọ́ làá jù fẹ́ǹdé lórí ẹ̀rí tó lálàáfíà tó jẹ́ pìlẹ̀ onígíní ò ní agbègbè lórí àwọn àlùfáà tó wá mọ́ ní kíní kan èyí ń pọnú ọ̀rọ̀ aláàmùsọ̀ ìmáàmù kìrìmìlì alẹ́ rahmatullah tó yẹ pé àdíjì ó jẹ́dọ̀ ìfúngbà mi ó wà ní káàna àléyìí làámàlú àyíjàlẹ̀ ọ̀dàmà ó ní àdíjì yóò lálàáfíà náà tó àmọ́ àwọn àfáà padà kọ̀ǹsídà bí ìyẹn láti máa tẹ̀lé tó gbé wa lákòójú rẹ̀ tí pé a ní tó mi omi tàbí wọ́n sì mara tí nǹkan nù nǹkan mẹ́ta bá change lára rẹ̀ nígbà tí nǹkan bá dàtí omi yóò ṣe sì mara mọ́ omi tí kọ́lọ̀ rẹ̀ bá change àbí tẹ́sì rẹ̀ bá change àbí òórùn rẹ̀ bá change tí kan nù mẹ́tẹ̀ẹ̀ta ìbá ilé ṣẹlẹ̀ sí bóyá gàrí ló wá dà sómi ó wá change kọ́lọ̀ ẹ̀ àbó change tẹ́sì ẹ̀ àbó change òórùn rẹ̀ irú omi bẹ́ẹ̀ kò ṣe fi ṣe ìmáramọ́ gbogbo yíba ìjọmọ́ náà omi tàwádìí kò débi ṣe ìmáramọ́ yìí hadithi tó gbé àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìwà kò lálàáfíà ètò ìbẹ̀nu tí lè rí ìgbọ́n wá kó tẹ̀ wá àwọn ni ká na àlẹ́ ìlà àmàlú ẹ̀yìnlá lọ́lọ́mà àwọn àbá kan padà ń fi àdíìsì ní ṣiṣẹ́ sí ẹ wá wò pé táwọn àbá tí wọ́n ń tà náà kọ́dọ̀ yìí èyí ò ní bí àwọn àlùfáà tó wà ní ìpè wọ́n wà lọ rí wo àwọn nǹkan míì nínú ìṣẹ̀yà wọ́n kojú wọnú mọ̀kán sílù ìṣẹ̀yà lọ wọ́n kojú wọ àwọn ẹ̀rí míì sí àwọn òṣèlú ìṣẹ̀yà wọ́n kojú wọ bẹ̀ lọ tó bá kojú ẹ̀ ní àwọn òkè kíní yìí ààrí àdìsí míì ní báàbù tó sọ̀rọ̀ yìí àfàdìsí yìí nìkan àwọn tó bá wọn bá dìbò yìí sọ pẹ̀lú àdìsí báyìí náà taari àdìsẹ̀lẹ̀ báyìí náà taari àbí nǹkan báyìí taari ẹ̀yẹ kọ̀ sí dáa nǹkan yìí nǹkan máa ń mú àwọn àfa àpadà lórí ẹ̀rù ní wọ́n fi mọ̀ ní káàna àléyìn ìlà amánú àyíǹda àhàlì ẹ̀rù inú ẹ̀wà pọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀dọ̀ àwọn tó ní àlẹ́ Allah ta'ala. wọ́n ní ká lè fi pure water ti àlùwàlà àlèbí tí àmẹ́mẹ́rẹ́ ti béèrè omi fọ́lì sí wa torí ó pure water wọ́n ti máa ń tírìtì ẹ̀ nígbà míì ìfàrí mi bẹ̀rẹ̀ pé àwọn èèyàn padà bọ́ bí ó ti pure water àwọn alifáàtì sọ́nù tíra fún wa wọ́n máa ń pè ní alimáù almu'alaj alimáàbá alimáù almu'alaj omi tí wọ́n treat omi tó ṣe pé omi ìdọ̀tí ni ìní wọ́n pè ní alimáù almustakhraj nínú ilé kan omi ìdọ̀tí bò mo ti rẹ̀ omi kanáà omi kíláàpé omi kà ẹkọ́ ní omi títí ń rùn ní ẹ́ omi ẹ̀jẹ̀ ẹ̀hẹ́n tẹ́rọ mi àwọn ọ̀làjú ti wá dé débi pé wọ́n wá mú omi yìí wọ́n wá tírìtì ẹ̀ wọ́n wá yọ gbogbo ìdọ̀tí kúrò lára ẹ̀ gbogbo ìdọ̀tí yẹn gbómi kàrà làkùn ó rù ó ní ìdọ̀tí ó ti dúdú ó ti gbogbo ẹ̀ tẹ́lẹ̀ gbogbo òórùn yẹn ó gbàdànù gbogbo ọ̀dọ̀ tí yẹn ó padà nù gbogbo kí ni ó dàgbà nù nígbà tí wọ́n bá padà gbé omi gangan jáde yóò dẹ̀ dà gẹ́gẹ́ bí omi ṣe pé má bá buwá sínú kọ́ọ̀pù fún yín ẹ̀mí mẹ́fà tẹ́lẹ̀ mú gbogbo yáì ó ní ìsìn irú àwọn treated water bẹ́ẹ̀ àwọn àlùfáà àwọn àgbìyẹ̀wò pé ǹjẹ́ rú omi yìí scientifically ó ti mọ́ lọ́dọ̀ àwọn oníṣáyẹ̀nsì náà ó ti yẹ ó láti yọ gbogbo ìdọ̀tí tóbi tó dúró ti ewu gbogbo ẹ̀kọ́ tọ́ islamicali náà ṣé àdìwádìí irú orí bẹ́ẹ̀ sàdọ̀wàlá nígbà táwọn àlùfáà wa ó ga sí ọ̀láyé wọn nínú orí bẹ́ẹ̀ àdìwí sàdọ̀wàlá àdìwí kí ni àdìwí sàdọ̀wàlá torí pé gbogbo tí ń jẹ́ ẹ̀gbìn ara rẹ̀ wọ́n ti ṣe kínú láti yọ kó ó ti di omi padà ṣebí ìdọ̀tí wọnú omi náà láti sọ pé kẹmọ́bì sàdọ̀wàlá ayé ẹ̀kọ́ sọ ìdọ̀tí ìní tí wá kúrò ẹ̀ sí làjí sọ́tù wa mo tó dàrú ọ lọ́wọ́ ọlọ́mọ akẹ́ àwọn àlùfáà wọn tọ́lọ́mọ àti Islam wọ́n ti ṣiṣẹ́ ẹ̀yà àmà bẹ́ẹ̀ náà pé ọlọ́mọ bá sọ wọ́n ní ẹ̀sùn lórí so táwọn àbá bá wá ń sọ̀rọ̀ tí ò bá yé wa ẹ̀dá kan ẹja mọ̀ bí àwọn tó bá yé o kódà bá bí wà wá yìí báwa náà ti mọ̀ yìí èyí tí ò bá tó yá wa tún lọ bí àwọn tó tún dùn àwọn ọlọ́mọ tó dá àwọn àfáà tí wa náà tó bí wọ́n lọ́dí pé nígbà tó bá gbọ́ àlàyé báyìí inú ni ó sì máa dùn kan jẹ́ mùsùlùmí wà láyà wá tájọ́mọ tí ó báyìí tá bá ń ka síra àwọn àlùfáà wa tá ń ka ń gbà mí inú ni ó sì máa dùn pé ọlọ́run àmọ̀ dúpẹ́ o àmọ̀ ṣe kí ni àmọ̀ dúpẹ́ o inú ìsìláàmù náà làwọn àfáà ti ń discourse ọ̀rọ̀ sí báyìí ọlọ́run staff cooperative ṣó wà aláwọ̀ tó ní Islam staff cooperative tí àwa mọ̀ táwọn afá wa sọ ní òfìrà èyí ò náà ń pè ní Majmu'atul Muwazzafin tí mo pè ní ọmọ Majmu'atul Muwazzafin èyí ò ní àwọn àlùfáà wa pè fún wa ní òfìrà àwọn tó bá mọ̀ ń pa ètò ẹlùmí ìgbòyọ̀ àwọn fẹ́kàn ìgbòyọ̀ ètò àǹtajà àǹrajà àǹtí ogun kan báwọn tó Majmu'atul Muwazzafin náà táwa wá mọ̀ tó dẹ́jú staff cooperative wa mọ̀ jẹ́ nínú india o ó ní pé àwọn tó jó ṣiṣẹ́ ó lè jẹ́ company kó ló lè jẹ́ school tó ṣe pé sálárì ni wọ́n ń gbà tọ̀ wọ́n wá panupọ̀ lóṣooṣù ní sálárì wa o pé alákòjúwe fifty fifty thousand náà gbà ó wà ní lóṣooṣù ẹ̀jẹ̀ á máa dájọ́ á máa dájọ́ ten ten thousand naira ṣùkárà àwọn mẹ́wàá ni wọ́n ten ten thousand mẹ́wàá ló lóbi hundred thousand nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá ẹnìkan ní wọn ó sì kówó ní lọ́wọ́ ìjú ọ̀sẹ̀ ìsálárì ti ẹ̀ lóṣù èló ni ó dì yóò máa ní one forty lọ́wọ́ ọ̀yà òun náà bùkátà kan tó bá rò pé yẹ kó ń gbọ́ ló gbọ́ tí wàá dúdú oṣù tó ń bọ̀ wọ́n tún dárú owó wọ́n tún kó fún ẹlòmíì wọ́n tún dárú owó wọ́n tún kó fún ẹlòmíì wọ́n tún dárú owó wọ́n tún kó fún ẹlòmíì títí tí ó fi kárí gbogbo wọn àwọn òṣìṣẹ́ wọ́n máa ń fi kíní ìran ara wọn lọ́wọ́ ni irú eléyìí Allahu ta'ala a'lam a rí díẹ̀ nínú àwọn albáàbí èèyàn kan méjì tán fẹ́ ṣàtàkò rẹ̀ àmọ́ majority àwọn contemporary scholars láwọn àfáà kan gbẹ láyé lè tọ́nà láwa láǹfààní àti mo kíra àwọn òǹdarí pé wọ́n ní kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ òsì láìsí èdè ká mọ̀ sí rẹ̀ ṣùgbọ́n ní tẹ́lẹ̀ ilé náà gbà nínú nu òsì láìsí lórí ìlú ilé àmọ́ àwọn cooperative tí à ń ṣe káàkiri láyé lónìí tá à ń yára wa lóhùn ẹ̀dàkùn ẹ̀dà lọ rí bẹ̀rù ọlọ́run ẹ̀dà lọ rí bẹ̀rù ọlọ́run gbogbo owó tábà máa yára wa ẹ má jẹ́ ọmọ ẹ̀jẹ̀ pé owó tẹ́lẹ̀ ẹ bàbá àwọn èèyàn gbọ́ngbọ́n wọn làwọn ògbèlé àbí àmọ́ ẹ̀ẹ́gbèlé láti front door ni ẹ padà ń gba ìlé láti back door pẹ̀lú pé ẹni tẹ́ni kó wá yáwó pẹ̀lú cooperative yìí tẹ̀ dálẹ̀ tẹ́sí ní yóò gba fọ́ọ̀mù five thousand yóò gba kìíní kan two thousand òun báyìí one thousand ẹ ti gbèlé ọ̀rẹ́ bí ẹ̀ẹ̀kan pé ló kọ ìlé ni so in tó bá ti ń jọ máa fẹ́ yára wa lówó àgbọ̀dọ̀ gba wọn náírà lọ́wọ́ ẹni tó fẹ́ yáwó lọ́wọ́ wa in tí ó bá mú wa gba owó lọ́wọ́ ẹ̀ o ní pé ká lówó tá a fẹ́ yá yẹn náà ó máa kọ́ọ̀sì àwa náà ní ẹ̀kíjà wọ́n já bá wọ́n tún wá já ìkan náà owó tí wọ́n já látàrí tèmi ó lè máa lọ bí hundred naira àyíkẹ́kọ̀ọ́ ó lè máa lọ bí èlò hundred naira tọ́ èmi sì yá wọn ní èmi ìmọ̀ ń jẹ́ bí sixty naira nígbà míì ìgbà míì kò ju eighty naira lọ pátá àná jáde hundred naira lápòjú ìlànṣẹ́ o ọwọ́ abẹ́ sanwó ní padà mo wá jẹun pẹ̀lú ìfẹ̀kọ́ tó ọba san o five thousand one hundred naira ní ọ̀sán lẹ́kọ̀ọ́ wá nígbà tẹ́lẹ̀ ní ilé yáwó àwọn ìnáwó kan ó lọ fóun náà àwa náà gbọ́dọ̀ sí kínú á dá ìnáwó ní padà ọlọ́wọ́ àná ó dàbí nẹ́tíwọ́ọ̀kì yóò ṣe dáadáa mọ́ tọ́ àwọn tí ọ̀rọ̀ ní wọ́n torí bó jí mọ́ ń kọ́ tí àwọn ọ̀rọ̀ míì ní wá já lọ́dọ̀ àwọn tí wọ́n bá ń gbọ́ ó kọ́ọ̀tì tọ́ àwọn àmọ́ tó ti kọ́ọ̀tì irú ìlú wá dirí wọn àwọn tó bá ń tún gbọ́ ọmọ pé nẹ́tíwọ́ọ̀kì ní ti bẹ́ẹ̀ àwọn nẹ́tíwọ́ọ̀kì ní oṣù sí dáadáa mọ́ látàná MTN nísìnyí íńtánẹ́ẹ̀tì ni wọ́n kàn lọ tó ti dé láàárọ̀ yẹn kò sí dé náà kò sí wa òkè tọ íńtánẹ́ẹ̀tì wọ́n sáà lọ látàná tọ àwọn airtel àwọn tó náà tó ṣe dáadáa báyìí ọlọ́mọta sànù wọn tó ṣe dáadáa fún ọlọ́wọ́ àná ẹgbẹ́ ọlọ́run tí máa ń ra lítà fún alóòbá àtẹ̀lé rẹ̀ lẹ́sọ̀ọ́ lórí ìgbà tó dàgbà ló bá tó pè fúnra wọn pé a ah, ṣé dẹ́ta yóò ti tán ni ó ti pẹ́ táwọn ti rà ní àkìntán nẹ́tíwọ́ọ̀kì tí ó yá wèrè lọ́sàn ìgbọ̀n ó kàn yá wèrè lásán dẹ́ta ti gbẹ́jọ́ sí pọ̀ dáadáa ọlọ́mọta bá tó wọ́n lẹ́sọ̀ọ́ nítorí

gbogbo dátà lórí ẹ̀ mẹ́wàá wọ́n gbé ọkọ̀ kó bá ń jámọ̀ sí ní tọ́ tó bá ti dé kó ní dátà lé ẹ̀rọ ọlọ́nkan tí ó ti gbé ọlọ́mọ àtúnwọ̀n lẹ́sùn ọlọ́wọ́ náà. àsìkò owó gángan ni òun dún wà ìbéèrè ńlá ní ìbéèrè àsìkò irun dùhù òun náà ni àsìkò irun jùmọ̀ àsìkò irun dùhù òun tọ́ àwa ará àwọn àkọọ́lẹ̀ kan láti ọ̀dọ̀ àwọn báàbù sálà àti ọ̀dọ̀ àwọn ní àtàlọ́dọ̀ àwọn náà sọ̀hábí àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam àwọn àtàrù ní jẹ nínú musallati àbí ṣeìlá àti bẹ́ẹ̀ ipe wọn a mọ́ kí òun jímọ̀ lásìkò dùhà nígbó lásìkò dùhà àsìkò tí ìyàsìkò yálẹ̀ ta irú àsìkò táwọn sọ̀rọ̀ lọ́wọ́ báyìí àti bọ́ sí dùhà ago mẹ́sàn ago mẹ́wàá ago mọ́kànlá wọ́n ti gbénu júmọ́ àti wọ́n sì kí rìn júmọ́ ara kọlẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ àwọn bá abú sàlà àwọn díẹ̀ inú àwọn ẹni tí wọ́n ti lọ àmọ́ majority then níta àdẹ̀mọ̀ látọ̀dọ̀ àlẹ́lì rí pé àwọn ọ̀rùn júmọ́ àti àmọ̀tá àlẹ́lì ti tó lálàáfíà ìgbó ló mọ́ ní ti dé ìgbó ní mọ́ ń já sí àsìkò kí ìwò làá mọ́ ń dorú ẹ̀ tábà wá ń bẹ láwùjọ kan tí wọ́n ti gbọ́ nǹkan kan yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá bẹ́ẹ̀ kán mọ̀ pé á ah, nǹkan míì náà sì wà tí ó tún sọ nǹkan bá yìí ẹ má ṣe é níṣe tí wọ́n fi takò òdodo ẹ má ṣe é níṣe tí yìí tí wọ́n fi takò òdodo wọn náà wọ́n àdúgbò kan láwàá yìí sọ pé àwọn èèyàn mọ́rú táwọn yìí kó wá kàn jẹ̀ kan náà tó dídí mọ̀ wọ́n dá gbogbo kàlà kẹsàn pé mo jímọ̀ lọ́sàn ìgbìyànjú ọmọ tí òyìn wá dé ẹ̀bá tó ìtòkúgbà ẹ̀kọ́ àwọn iléèwé náà lẹ́ẹ̀kọ́ kálukú bá tó abábẹ̀rẹ̀ kó gbà abákẹ́rù sọmọ pé ọdún kan àyìnbọn gbogbo rẹ̀ lágbo àmọ́ gbogbo rẹ̀ ó ní ẹ̀yí ẹ̀rí gbọ́ ara rẹ̀ ojú kiri jímọ̀ ní aago mọ́kànlá ẹ̀ àmàlùsùn ọjọ́ ìdúrà mọ́kàlùkù lẹ́nu lẹ́sùn ìmí ìgbàdúrà bá àlùsùn ṣe alùsùnà tẹ́lẹ̀ mi kò fẹ́ pè mí mọ́ ìwọ́n wá pè mí alùsùnà lẹ́nu mi wá ní mọ́tò tó ọ̀ bú mi ọ̀rọ̀ ń ṣe ní dáadáa náà ni ìdí ni àdúgbò tí yẹn bá wà àwùjọ tá a bá wà á mọ ń sọ àgbọ̀ ilẹ̀ ó ní kan náà ọmọ tí wọ́n mi yà yìí ó ti pẹ́ sí sọ ìtọ́jú méjì àgbẹ̀ta èèwà ṣe ń lójọ́ náà ó wá sí wọn àṣùgbọ́n àbáwọn èèyàn bó ṣe kí ó débi sájídà náà sájídà tí jàmù lórí mọ́ kí ó débẹ̀ tó ń kàn mọ́ sí pẹ̀lú ọ̀rùn tó wó mú tó ti lọ lórí ẹ̀ ọ̀gá ti sájídà yẹn lọ bó ti kí ó lè sájúdà tó bá ti sájúdà níbi ìrun àṣùbà ẹlòmíín náà bàbá ká tó kí òun dọ́dọ̀ kí òun dọ́dọ̀ ó tún òun kí òun èmi ò mọ lóògùn lè kí ẹ̀mọ́ tí ò lọ́wọ́ kọ́ wa mọ̀ forí kan rẹ̀ ó tún wá padà sí orí ìdúró tẹ́nígbà mo dé báyìí àwọn ọmọ ah ìmọ̀mù ẹ̀ká mọ́ àwọn ọmọ yìí wọ́n ṣe pọ́tẹ́lá jẹ́ wọ́n ti bàánú jẹ́ wọ́n ti kéèjì ló gẹ́gẹ́ tó dé àfihàn sí àkànṣíwà gbọ́ra wọn lẹ́ẹ̀kan náà ó kàn lọ sí orí dìde padà ní ó tún wá ń kéwù lọ pé àwọn ọmọ yẹn ìwọ́n ìwọ́n àà ìwọ́n wà sọ wá ní ẹmọ́gbìmọ̀ sà pé ọ̀yìn tó ṣe òun ó ní àlàyé jẹ́ tí èyàn tí lè mọ́ sí òun rẹ̀ ní ọ̀run bàbá ẹ̀ṣá ti ṣòro mo wá wá fi wọ́n lẹ̀ jọ náà <laughs> kí ká máa lọ ìwọ wá dá sùúrù àdókè jù mo wá mọ́mọ́ sọ̀rọ̀ wájú àwọn èèyàn ọmọ mo wọ́kọ́ wá bá wí náà pé kálímù náà tàbí máa yà á rí fóònù ọ̀rọ̀ àdébìnrin àbítọ́lì kan wọn ni àtọ̀rìdó náà ń yọ kábíyàmà lọ́hùn ọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ mọ báwọn èèyàn sọ̀rọ̀ ẹgbẹ́ dáwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ dáwọn ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú tí ó tètè yé wọn ẹ má jẹ́ kí wọ́n pọ̀rọ̀ náà nírọ́ àtọ̀rọ̀ ànábì irú tó ṣe ìṣẹ́jìrẹ́ kan ọ̀dọ̀ àwọn àlùfáà wa tẹ́lẹ̀ náà ti kọ ọ̀dọ̀ al-allamah al-muhaddith sheikh ali ibn hasan al-halabi alayhi rahmatullah àwọn náà sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ tí tẹ bá bẹ láwùjọ kan tẹ bá bẹ lo súnà kan táwọn èèyàn mọ̀ ẹ kọ́kọ́ jẹ́ kí wà tí ó pọ̀ lórí ẹ̀ tí wà tí dídí kò pọ̀ kán ti máa gbọ́ pé ẹ̀ ń sọ nǹkan báyìí kán ti máa gbọ́ kán ti máa rí ìpínkí náà wì kán ti máa gbọ́ kán ti máa gbọ́ kán ti máa gbọ́ ìjọ tẹ́ ẹ bá padà ṣe kò ní jájú sí sí wọn tó pé ká ní pé wọn àti ìgbọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ yìí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n bá ń ṣe súnmọ́ àkádàkùn torí ọlọ́run kí wọ́n máa lo ẹ̀kọ́ yìí ẹ bá ń bẹ níbi kan ẹ kọ́kọ́ jẹ́ tí wàá sí wọn débi àwọn ọ̀rọ̀ kan náà tí wàá sí bá ti débi ẹ̀ táwọn yẹn bá ẹ wo oníṣù ẹgbẹ́ tó dòbá rọ̀ a máa ń pè wọ́n ní àyè pé sọ́lú fíkínì pé mo yóò ṣe ìgbà ọkọ̀ dádúgbò ìwọ̀n ẹ̀mọ́ sí jẹ́ wàá sí wọn kọ́kọ́ níjọ́ àwọn ọmọ ọmọ pẹ̀lú débẹ̀ kò jámọ̀ ìfẹsẹ̀ wọn lánàá aládàá ni aládàá náà yìí ọmọ kan fẹ́ nígbò tí ẹ̀rọ tí kò jò rọ̀ lọ́wọ́ ìgbó tó pè wọn tó rántí bá sọ́lú bí mi yóò ti fún gan ọmọ tó ti pèrò kò jọmọ tó mẹ́sàn-án ó ti gbọ́ yé bẹ́ẹ̀ ó pè mẹ́ àárín ẹ̀kan wá ẹ̀ríkẹ́ àwọn gbọ́ káwọn kan máa pariwo pé wọ́n tún pè sọ̀rọ̀ ábí ìdílé jọ ẹ̀sọ́ lórí ìlú ètò tó lórí pé wá àti ti ṣe kí nù ó ti lọ́n pa ẹ̀ tó gbogbo ẹ̀yìn àti súnà lẹ̀ yorùbá àwọn tá a bá fẹ́ máa lò ní súnà ẹjẹ́ ajé tí wà sí ti pọ̀ kí nǹkan yẹn tó jẹ́ pé kò kọ́mọ̀ tẹ́lẹ̀ ká ti máa kíríétì àwíánẹ́sì fún tó yóò máa já sí rọrùn so à ń kírun jímọ̀ lásìkò dùhà alákọọ́lẹ̀ fún aláwọn tán wí inú àwọn àlùfáà a sì ní àwọn tí wọ́n kọ̀ dẹ́rù rẹ̀ náà inú àwọn àlùfáà òde ipá wọn yóò ní wọ́n pọ̀ jù àmẹ́gẹ́ bá ti wí àwùjọ wa o àwọn kiri kan bẹ àwùjọ tí ìrà ìsìnkú a máa ń ní sùúrù bírú àwọn nǹkan bẹ́ẹ̀ ọlọ́mọṣà fún aláboyún ọ̀rọ̀ wallahu ta'ala. sọkùnrin lè sọ lórí ìdúró afáwa ṣùgbẹ́ ìbàtí ní ilẹ̀ yamán ìkọ́nà àwọn sàbí ànábì ó ní anábùwa muhammad sallallahu alaihi wasallam intaha ila ṣùgbà ọ̀tọ̀ kọ́wọ́mì pàlọ́rì bíbí ògiri ilé kan fàbálàkọ́ ìmàn ó sì tọ̀ lórí gíní orí ìgbó ó ti wá nù ìwáyà mi ó tọ̀ lórí gíní orí ìgbó lóbi jẹ́ pé à ń tọ̀ lórí ìgbó òsì láì àmọ́ ní májẹ̀mú májẹ̀mú ni pé irú gbó lọ ti fẹ́ tọ̀ lórí ìbò ṣé lórí ilẹ̀lẹ̀ tó ti ṣe sẹ́mọ́ǹtì rẹ̀ àbí tó ti lẹ táìlì rẹ̀ ṣe pé tó bá ń tọ̀ sórí sẹ́mọ́ǹtì kiri yóò mọ̀ sí yóò mọ̀ tá a ṣe lára padà gbogbo ilé yìí kí máa ń fa ìjìyà ló sáré ní ohun bọ̀kálí ibi tá a tọ̀ sí wíwá closet ṣe pé omi ìtọ́kàn máa wọ inú closet ti ti ń gbà mí náà wọ́n sì máa ń ta ìtọ̀ padà tọ́ra dùkúlé lórí ọbí tọ ìtọ̀ rẹ̀ tí ó bá ti ní ta kò sí láì ká tọ̀ ní orí ìlú kódà àwọn kèfèrí mọ́kànjọ́ náà ìkànnà àwọn àlùbá wa ń gbà tó fásitì ìbáraẹni ni wọ́n sọ̀rọ̀ yìí ni mo fún kọ̀ọ̀bù wọn láti mo máa tún ni ọ̀rọ̀ tí mo ni ọ̀rọ̀ bí ìṣòyí ti pẹ́ ìrọ̀nà àwọn náà ti kíkẹ́ òsì tọ́lọ́ nínú àwọn àlùfáà wà nílẹ̀ lárúbáwá ni àfáà yá mọ́ ìlú àwọn ni àwọn kèfèrí mọ́kà nínú tí wọ́n fi ń ṣàtakò ànábì onípò sí ìgbàláàyè ká máa tọ̀ lórí ìdúró oyè torí pé ó sọ fún wa pé gbogbo à ń bẹ̀rẹ̀ tọ̀bẹ̀rẹ̀ tó gbogbo gbà iṣẹ́ àwọn obìnrin nìkan ni ọkùnrin kò sí láìsí kó ṣe dínú kó tọ̀ lórí ìdúró káwá gbọ́ yé obìnrin máa tọ̀ lórí ìdúró torí tóbìnrin bá lóun fẹ́ tọ̀ lórí ìdúró kò sí bó ti fẹ́ ṣe ìtọ̀ ó ṣe kí ni yóò ta sí lára tó ọkùnrin ló láǹfààní rẹ̀ ọkùnrin tó tó wá láǹfààní rẹ̀ pẹ̀lú májẹ̀mú pé ìtọ̀ ni ó gbọ́dọ̀ ta sí lára tó bá jọ sí ibi tó ti fẹ́ tọ̀ ta sí ọ lára tọ̀tọ̀ rẹ̀ lórí kí lórí ìbẹ̀rẹ̀ ọlọ́mọdé fún adé àgbẹ̀yọ́ ẹni ń ta ìtọ́jú sọ́jọ́ kan question question ló kọ́ tù. Ìpadà àgbọ̀ nígbà fẹ́ rí àwọn bàbá àwọn fún ọ̀bẹ̀rẹ̀ àwọn ní ọ̀nà tó tọ́ sí ilé ọ̀dẹ̀ tó ṣe ń bọ̀ nígbà kan lẹ́yìn ìgbà Pé kí ó tọ́ sí àwọn bàbá tí wọ́n ro ìjà wọn ní bóde tọ́. Àwọn bàbá tí wọ́n bá sùn yìí, mo ti yẹ kí wọ́n sùn yìí tó yẹ pé wọ́n kàn fẹ́ ra wọn ni aṣọ àwọn kéré kan tábà fẹ́ padà sí kánṣu ìdìbò tí yẹ kí wọ́n so ọgọ́rọ́ yìí ilẹ̀ Yorùbá yìí ó ní wọn so bó ti yẹ o ó ní wọn so bó ti kí ni ó wọn so bó ti yẹ ọgọ́rọ́ kàn jẹ́ pé wọ́n kàn sáàwò fáwọn ti fẹ́ ra wọn ni àwọn májẹ̀mú àtúnyíwò tí ń bẹ ní ìdìbò pé ibi tẹ̀lómi ìdì táwọn bàbá wa mọ̀ nílẹ̀ Yorùbá yìí ó ní kán kó ìdì wá tẹ́ bá ti kó ẹrù wá tẹ́ ti fi jòkó tẹ́ ti dáná àbìṣẹ́lùsì níwáyé yìí yìí káyè nínú ìṣẹ̀ríà orígun kan bẹ òun ló sọ́ǹgì jù mẹ́ òun ló tẹ́jú ìjẹ̀mọ́ ló sọ́ǹgì jù mẹ́ kí lórígun òun ní kíní kan tá ń pè ní àṣírọ̀ ẹ̀lmára àṣírọ̀ gbólóhùn tẹ́ ti tọrọ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ nǹkan ńlá ni ó gbọ́dọ̀ jòkó gbólóhùn yẹn gbọ́dọ̀ wáyé gbólóhùn yẹn ó gbọ́dọ̀ kékeré nìyí ó gbọ́dọ̀ wáyé tọ́ gbólóhùn dáa ló gbọ́dọ̀ wáyé yìí ó ní pé lóòótọ́ àwọn àlùfáà pàkó mọ́ra wọn lẹ́nu lórí gbólóhùn ṣé ni kí gbólóhùn yẹn wáyé pẹ̀lú èdè lárúbáwá àbí èdè tá a bá ń sọ láwùjọ wa a lè fi àwọn àlùfáà kan takú pé ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú èdè lárúbáwá àwọn àfáà tí wọ́n sọ wá tó bá bá rí tẹ́nu àwọn àfáà wa lẹ́lẹ̀ yorùbá tán bá takú pé lè lágbá wá ní ìyẹn gbọ́dọ̀ mọ́ bí sọ ẹgbọ́ bu wọn torí báwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n ti fi ní ó gbà wá ṣùgbọ́n yìí tó lékè ní pé dandan kọ́ ni kó jẹ́ ìdí lárúbáwá ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ ìdí tí ó tútù mọ́ ní sí lárúbáwá náà wí ìyẹn ni sígà kí ni sígà yìí sígà ni ká sọ pé ǹjẹ́ èmi èmi lágbájá mo fẹ́ tọrọ ọmọ mi ọmọ yín Rọ̀ṣídà mo fẹ́ fẹ́ yọ̀ǹda ma kó jẹ́ ìyàwó mi kí bàbá náà sọ bẹ́ẹ̀ pé èmi lágbájá mo yọ̀ǹda ọmọ mi Rọ̀ṣídà fún rẹ̀ lágbájá kú ma jẹ́ ìyàwó rẹ̀ yẹn lágbára náà gbéyàwó tó wá pọ̀ nílẹ̀ Yorùbá yìí mélòó nínú ẹ̀ ni yìí wáyé tẹ̀lé pé problem wà nù lọ́dẹ dúró lórí pé ìgbéyàwó kan ò dúró dáadáa yìí tó ọkọ̀ ìbẹ́ bójú nínú ò pọ̀ káwá ní ìgbàdá wa ń sọ nípa ènìyàn tó kílẹ̀ dáadáa ni pé wọ́n fúnra wọn lóyún lọ́nà zìnà pé zìnà sámúkẹ́ ẹ̀ náà ti tí wọ́n fi jẹ́ kíni wọ́n fi fúnra wọn lóyún ara ọ̀nà míì náà fẹ́ fi ń fẹ́ra ilẹ̀ Yorùbá náà ni eléyìí náà ìsìlámù kọ̀ndẹ́mù irú ìfúnra ẹni lóyún bẹ́ẹ̀ ìdájọ́ ìsìláàmù lórí ẹ̀ ní pé irú ọmọ yẹn ọmọbìnrin ó kó obìnrin ní òmò jẹ kò ní jẹ́ ó kọ́ ọkùnrin tó ní pé ìsìláàmù gbà pé ó lè jẹ́ bàbá rẹ̀ biologically àmọ́ kìí ṣe bàbá rẹ̀ islamically scientifically ẹni lọ́rọ̀ yẹ ẹ̀jẹ́ rẹ̀ wò ẹ̀ kí ní kí orúkọ ọdọ́ máa ń tẹ́ nìjú bí ẹni jẹ́ máa ń ṣe ẹni lọ́rọ̀ yẹ wò kí tẹ́ ẹ̀jẹ̀ wọn bára wọn mú scientifically lò gbàwó logically lò but islamically torí pé gbólóhùn ta ló yẹ kó gbà àṣẹ tó yẹ kó gbà tí ó gbà ó tálùkù àyíká sí òun ná the evening ààrẹ yìí tálùkù àyíká sí ẹfẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn tó ní wọn àìdáhùn ìgbéyàwó lè ṣe kò wà ká ní ìṣòro ìṣẹ̀yà so irú ọmọ bẹ́ẹ̀ bàbá yìí ò lè dúró fún gẹ́gẹ́ bíi bàbá tí ó fi lọ́kọ̀. àwa ṣàlàyé pé kíní kan ní òkè tóyún yẹn bá wáyé rẹ̀ kí wọ́n wá ní àwọn wá lọ padà so yìí wọ́n wá so yìí ǹjẹ́ wọ́n lè so yìí tóyún tóyún ẹnu àwọn akọ́kọ̀ lórí ẹ̀ àwọn míì gbà pé kò lè so yìí pẹ̀lú ẹ̀ àwọn míì ní ó lè so torí pé tèbó náà ló fún lóyún pẹ̀látọ̀ òbí tiẹ̀ pèsè tó bá fẹ̀kan fẹ́ náà àtọ̀ rẹ̀ náà ní ti lọ rí bá àtọ̀ rẹ̀ pé bọ̀ kálẹ́lù ní ìlókun lóyún èèwọ̀ ní kẹ́ sọ ìdí rẹ̀ pẹ̀lú ọkùnrin míì torí yóò di pé ọkùnrin míì ni ó mọ̀ fi àtọ̀ tiẹ̀ tọ́ọ̀pù oyún olóyún ìyíhun ẹnu kò pé èèwọ̀ ni àmọ́ kálíbíò kẹ́ ni ó fún olóyún òun náà ló fẹ́ sọ ìdí àwọn ní àpá ẹnu àwọn míì ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ torí pé àtọ̀ yẹn gan tẹ́lẹ̀ àtọ̀ fàsáàdì ni àtọ̀ bàjẹ́ ni wọ́n fúnra wọn lóyún lọ́nà ìbàjẹ́ tọ́ tẹ́ ẹ bá ti lè wá ṣe oyìgì fún wọn ó ti bèrè ìrọ̀dọ́dọ̀ àbàbà rẹ̀ ẹ ti halaláìdì relationship yẹn nìyẹn tẹ́ bá wá sọ relationship yẹn di àláàlì yóò jẹ́ pé àtọ̀ àláàlì ó máa wá lọ rèé dà papọ̀ pẹ̀lú àtọ̀ haramu téyìn náà rí burúkú náà sí tẹ́tò yóò ní sùúrù tọmọbìnrin ni ó fi bímọ tán kó tó di pé wọ́n so igi tàbí kó ní kó so igi lóòótọ́ àmọ́ kò ní súnmọ́ ọmọbìnrin ohun tí ó bí ọkọ bí tinú ẹlẹ̀ náà kó tó wá di pé yóò lè máa láǹfààní àti máa súnmọ́ ẹwọ wàhálà tó kóra wọn jù báyìí ní kí ló fà á àìtẹ̀lómi ọlọ́run àwa nínú àwọn àlùfáà tí wọ́n ní wọ́n lè so igi kódà wọ́n lè máa bára wọn ní nǹkan pọ̀ tó bá ti póun náà ló fún un lóyún àwọn wa tún sọ débi pé kódà ó lè kílèmù ọmọ yẹn kó sọ pé òní àmọ́ tọkùnrin yẹn bá ìfẹ́ láhàkọ̀ rẹ̀ ìyẹn ni pé tọkùnrin yẹn bá kílèmù ẹ̀ pé àti mímí náà mo fún ọ lóyún ọmọ yóò ní ju ọkọ rẹ ọkọ mi náà ni yóò máa jẹ àti nínú àwọn àlùfáà tí wọn fara mọ́ mi ní iná ní Sheikh ابن تيمية الحراني عليه رحمة الله وما في وما ستلي ولنوية شيخ الإسلام ابن القيم الجوزي عليه رحمة الله أبا وميت وهو الفاتح وتلو تعجي وجه أبا ميت وهو وانين أيوة أعلم يسر والله أعلم كان بابا تيا ẹrúgbìn ní táwọn èyí tí wọ́n bá ti pé ń jọ wọ́n síra wọ́n then bàbá يجي dẹ̀ padà kílèmù pé òun lòun ni ọmọ bàbá rẹ̀ náà nù mí adẹ́gbẹ́gbẹ́ ìjọba bàbá rẹ̀ náà nù mí ó sì lè irú ọmọ bẹ́ẹ̀ so ó lè fi ṣe ó lè ṣe nìkan fún irú ọmọ bẹ́ẹ̀ according to àwọn tí wọ́n gbà láàyè báyìí táwa nínú ìwádìí mímọ̀ díẹ̀ sí wa àtẹnumọ̀ bá díẹ̀ bí tó bí sí wa tó táwa sì rí pọ́rọ̀ wọn ní oríkì ẹ̀rẹ́gẹ́rẹ́ méjì mọ́ sọ múra wa àwa ń ka síra àwọn àlùbáàdán ti bá tó wá ní òun àwa ò mọ ti bá tó wá ní ìyà yìí èyí tá a bá ti bá táwọn àbá àti kọ́lẹ̀ òun transfer sí ẹ̀yìn nígbà jẹ́ intermediary láàrin ẹ̀yìn àtàwọn àbá ni lókè ọlápẹ́lú mi ò lè ka lágbá fún ara rẹ̀ àwa lè kà á àwa lọ ń ka látọ̀dọ̀ àwọn àlùfáà tí wọ́n mọ̀ á sì ń transfer sí ẹ̀yìn tẹ̀ nígbà tí wọ́n bá níta àlàfáà tó ti bá dúwà níta yìí èyí táwa ń gbọ́ látọ̀dọ̀ àwọn kíní àwọn Ah, eh, èmi ìlàgbò sí ọjọ́ ti lọ agbẹ́sọ̀ lórí ìgbìmọ̀ yìí ẹ̀yẹ́ ìgbìmọ̀ lè fún àbẹ̀lá sọ̀rọ̀ àwọn yóò kún ṣe àlà tó bá di ní ọjọ́ mẹ́jọ àwọn ọgbà àwọn ìbéèrè tó bá kú ah, bóyá tó bá dọ̀sẹ̀ tó bọ̀ àwọn bí ìbẹ̀ tó padà já mọ̀ pé àwọn question èmi lóhùn lóhùn mọ́ bí wọ́n ti kọ ìlú ẹlòmí lóhùn jẹ́ wọn bí ṣùgbọ́n yà wà náà wà mọ̀ fàǹfààní pípé àáfin ilẹ̀ láìpẹ́ àmọ́ má jẹ́ òun ó de pípé o à nífẹ̀ẹ́ ni yóò wá pé ìbéèrè nìkan tí òun mọ̀jú ṣẹ́jú kan lọ ẹ̀dàkùn kí ni ìdájọ́ báyìí àmọ́ ìtọ́ wa pé ẹ̀rù wíwá ọkọ̀ ṣàdúrà ṣẹ́jú márùn-ún náà àbá ọlọ́run jáde wípé lọ́jọ́ pé fún ọlọ́ tọ́lá àdúrà tó bá ń ṣe fún wa lẹ́yìn ó lóore jù í tí ọjọ́ fún wa lójú wa lọ so ìtọ́ wa fi ìtọ́jú mẹ́wàá ṣàdúrà àkíní kan àbí ọ̀rẹ́ àwọn ọ̀tá yín sábà àwọn ọ̀tá tò nílẹ̀ àdúrà tó bá ti mú èdè ìtàwọn ọ̀tá yóò mọjọ́ kí ni yóò máa jẹ́ ìbéèrè ọ̀rọ̀ ìmọ̀ sangiliti tọ̀ níjọ́ ta bá ráwọn tí máa ń wíkú yìí ta fẹ́ fún wọn ní èsì ọ̀rọ̀ tó bá ní ibi contribution tiẹ̀ lábá báyìí yóò náà lẹ̀ ọmọ wa sọ yóò ní ìgbà náà ká mọ̀jẹ̀ kọ́rọ̀ ọmọ di dàrúdàpọ̀ ọlọ́run kọjá fún alẹ́ àgbẹ̀ yọrọ Allahu ta'ala a'lam fóònù táàtì máa lò fi ṣe ẹnu ọlọ́run bá kan sẹ́ni fóònù kan jẹ̀ta òun kan bò mí ẹ̀dẹ̀ lẹ́yìn ti pèmí nígbà kan náà ni mo ní ìmẹ́jì fóònù ṣùgbọ́n yá ń táwà mo fi ṣe nùpẹ̀ ká fi jẹ́ tẹ́lẹ̀ náà lè máa rí ládá tó dàgbà ká mo fi ṣe pé ètò àáfin gba ìpè àti ìdáhùn sọ àwọn ètò tó wàá jẹ́ kó lọ dáadáa bá ti fètò sí ẹni tó wàá ń lò rẹ̀ èyí ò lájòkó láàrọ̀ lọ bí ó ti lọ abáti wá rí ṣe àtìlẹ̀kùn rẹ̀ àwọn ẹlòmíì tó dáwọn ìyá wa tán lè sọ̀rọ̀ ń pa táwọn òbí kọ̀ọ̀kan wọ́n lè láǹfààní àti máa pè wọlé báyìí Eh, yóò sì jẹ́ nọ́mbà tó padì fílẹ̀ ẹnìwọ̀n mọ̀ pé anytime ìjọ tọ́lọ́ bá ní ẹbí díẹ̀ àwọn àdáhùn rẹ̀ lọ́dọ̀ mọ́tò àfọwọ́ alágbọ̀nyẹ ọ̀rọ̀ rẹ̀. ǹjẹ́ àti máa gbẹ̀rùn gbọ̀n eh, yóò tó bá ní lọ́mì àwọn àdáhùn ìbéèrè subhanakallah alhamdulilayi ṣàrọ̀ ńlá ilá ilá ayé astaghfiruka wa atubu ilayk wa sallallahu wa sallim ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته